إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركب فلوبا أترى عليكم كلوبا أتيرى جنجة لوبا فأسوى دا النبي صلى الله عليه وسلم àti àwọn النبي صلى الله عليه وسلم àti àwọn sallallahu alaihi wasallam àti gbogbo olùrin ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama nasalullaha ta'ala an yaj'alani wa iyyakum minhu an bẹ̀lọ́ ọba alikiola kọlọba kí ó kádàrà èmi àti ẹ̀yin náà tí ẹ jẹ́ olùgbọ́ mi alápẹ̀lẹ́ kọlọ̀bà lè kílá kí ó kádàrà wa sínú àwọn ìjọ annabi sallallahu alaihi wasallam ilé tí ọlọ́wọ̀bà lè kílá yọnú sí ẹ̀rí ilé tí wọ́n ní kí a gbéyẹ̀wò lónìí a ọ̀nà ni asùfíyàtù wa ta'alimuha fi manzuri shari'a kí ni wọ́n ń pè ní asùfíyà àti àwọn tààlímùhà àwọn ẹ̀kọ́ ilé tí súfí tó wá kọ́ àwọn èèyàn láwùjọ wa yìí ilé tí ìṣe súfí tó kọ́ àwọn èèyàn láwùjọ wa fi manzuri sharia ká wá gbé àwọn ẹ̀kọ́ ni àti àgbọ́yé súfí gangan ká gbé sí ojú wòye ṣẹ̀ríà ojú wo ni ṣẹ̀ríà fi wò ilé báyìí ni wọ́n ní kí agbéyẹ̀wò láàrin ara wa nasalullaha ta'ala an yanfa bihi al-islam wal muslimin wa nasalullaha ta'ala an yaj'alahu mubarakan wa an yaj'alahu nafi'an لمن سيلقيه ولمن سيستمع إليه من الحاضرين والغائبين abẹ́lọ́wọ́ bá alékẹ́lá kí ọlọ́wọ́ bá kí ó fi albarka sí ọ̀rọ̀ náà kọlọ̀wọ́ bá alékẹ́lá kí ó jẹ́ kí ó ṣàǹfààní fún ẹni tí ó fẹ́ sọ ọ̀rọ̀ náà àti gbogbo àwa tí a gbọ́ nínú àwa tàwa àtàwọn tí wọ́n wá tó jẹ́ sí pé eléyìí tá kálẹ̀ làwọn padà mọ́ gbọ́ abẹ́lọ́wọ̀n bá alékẹ́lá kí yaj'alahu sababan li hidayati nnas wal inqadhi nnasi min adh-dhulumati ila an-nur wal inqadhi nnas min an-nari ila al-jannah abẹ́lọ́wọ̀n bá kí ọlọ́wọ̀n bá kó fi ṣe sábàbí ìmànà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọlọ̀bà kó fi sábàbí yọ àwọn èèyàn ولا لا إله إلا الله إنه ولي ذلك والقادر عليه ọlọ́run ọba ló ní kàpá ilé ìbáyìí òun lọ́wọ́ ọba tí ó sì jẹ olùrànlọ́wọ́ alákọ̀yà sí wa fún àwọn alámọ̀rí báyìí abẹ́lọ́wọ́ ọba ní kírákọ́lọ̀ kó ṣe fún wa bákan náà ọba irú mọ́sálásí báyìí àtúnwó gbé táwọn sọ̀hábà pèpè sí táwọn sọ̀hábà sí rìn àbẹ̀lọ́wà lè kẹlẹ̀ rú àwọn mọ́sálásí báyìí kọ́lọ̀wà kó jẹ́ kó pọ̀ ní ìlú wa kọ́lọ̀wà kó jẹ́ kó pọ̀ lórílẹ̀-èdè wa kọ́lọ̀wà kó jẹ́ kó pọ̀ lágbàáyé àbẹ̀lọ́wà àpadà sí burúkú kọ́lọ̀wà lè kẹlẹ̀ kí ó má jẹ́ kí ó bá gbogbo àwọn àwọn àgbàlagbà fà tí wọ́n wà ní jòkólẹ̀ ní apá ọ̀tún àti ní apá òsì mi kí ọlọ́run bá lè kẹ́lá kí ó bá bẹ̀rẹ̀ dáadáa láti orí wọn kọlọ́run bá lè kẹ́lá kó má kó takú sórí wọn náà kó jẹ́ kó kárí ẹnì kọ̀ọ̀kan wa náà la ilaha illallah nínú àwa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwa tá gbé ètò mọ́sálásí ìdání àti àwa tí a ń sáàdà àwọn tá ń kún wọn lọ́wọ́ láti wípé iṣẹ́ tí mọ́sálásí ìgbé tí dórí gbogbo àwa tí à ń wá nígbà tó bá ń pè wá náà síbi ìpèpò sí jíjọ́ ọ̀nà ọlọ́run ọba abẹ́lọ́run ọba kí ọlọ́run ọba ní kílákó sí dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa wala la ilaha ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n ní kí a gbéyàwó yìí ابتلي بها المسلمون من قديم الزمان àwọn musulmi a kan àdánwò lánlá látara lámàrí láti bàtú ti pẹ́ ni ó wà nínú àwọn alámàrí tó ẹ́sì pé a tùsábìbò balbalatal musulmi ó ń fa sábàbí bí àwọn mùsùlùmí ò ṣe dúó dédé tí ọ̀rọ̀ alámọ̀rí ma àwọn mùsùlùmí tó ń dàrú nítorí wípé nǹkan ìkọ́ o nǹkan kan tó tóbi ni ìròrí kan tó ní agbára ni tó rẹ́sí pé àwọn olùmọ̀ nípa Islam wọ́n ja ìròrí náà lógún àwọn dẹ̀ fúra mọ́ aburú àti ewu ńláńlá ilé tó rẹ́sí pé ìròrí náà tí ó gbé sínú ilé tó rẹ́sí pé ìròrí náà ń pèpè sí نعم يا إخواننا لي المقدمة أهل السنة والجماعة يعلمون أن الرد على المخالف أصل أصيل من أصول, من أصول الإسلام أو أهل السنة والجماعة وما يقينا نما مداجو ويبقى الرد على المخالف إدايس قدر

وَمِيدَانٌ من ميادين الجهاد في سبيل الله bákanáà pápá kan ló jẹ́ agbọ́nrin kan ló jẹ́ nínú àwọn agbọ́nrin ìjagun sójú ọ̀nà Ọlọ́hun ba bal huwa a'zamu naw'i al-jihad kódà ẹnu wá gbá pẹ̀lú gbogbo ẹnu pátápátá wípé òun ló tóbi jù nínú ọ̀ràn jihadi méjèèjì tí ń bẹ tí islam gbé wá ilé lọ́fàá jẹ́ pé imam al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n sọ wọ́n ni walihadha kana jihadu ala naw'ayn bàtán bọ́rọ̀bọ̀ nínú fathu dari sa'ada tíra wọn kata pè ní fathu dari sa'ada àwọn ni ولهذا كان الجهاد على نوعين wọ́n nítorí ilé ló fi jẹ́ sí wípé ìjagun sójú ọ̀nà Ọlọ́run Ọba ala naw'ayn ọ̀nà méjì ló pín sí jihadun bilyadi was-sinan jihadu alákọ̀ọ́kọ́ ní ká jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba pẹ̀lú ọwọ́ wa àti nǹkan ẹja àti ká fi jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba wa al-mashariku fihi kathirun wọ́n láwọn tó kópa ní rorú jihadu yìí àwọn èèyàn tó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ musulmi náà ni ma ń kópa ń bẹ̀ níbi káfí ọwọ́ wa jago sójú ọ̀nà Ọlọ́run Ọba káfí nǹkan ẹja káfí jago sójú ọ̀nà Ọba ọ̀pọ̀lọpọ̀ wa musulmi náà la níkàpá àti panu lélé báyìí lórí ìgbà tọ́lọ́ba lẹ́kẹ́lá bá ti fún wa ní agbára láti ṣe bẹ́ẹ̀ táà sí inú àwọn tí àwọn lágbára pẹ̀lú àwọn ọ̀nà tí ṣẹ̀ríà gbà fi gbé وجهاد بالحجة والبيان وجهاد بالحجة والبيان àti ká ṣe jihad pẹ̀lú ẹ̀rí àti àlàyé ẹ̀sìn káfí jihad sí jẹ́ ọlọ́ọ̀bá wàhádà jihadul khọ́ọ̀sọ̀ alimamina kọ́yìm ní wọ́n ní jihad olè kájagun sí jẹ́ ọlọ́ọ̀bá pẹ̀lú ẹ̀rí pẹ̀lú àlàyé ẹ̀sìn wọ́n ní jihadul khọ́ọ̀sọ̀ ni jihad àwọn ẹni ẹ̀sà ni ìjagun sí jẹ́ ọlọ́ọ̀bá tó wà min àtìbáì rasul nínú àwọn tó jẹ́ àwọn ẹni ẹ̀sánú àwọn tó jẹ́ ọmọlẹ́yìn anábi sallallahu alaihi wasallam ó wà jihadul a'imma ilé ni jihadu àwọn olùmọ̀ àwọn a'imma àwọn síwájú ẹ̀sìn wa huwa afdol jihadain òun ló sì lọ́lá jùlọ àwọn jihadu ó ní jihadu tó tóbi jù tó lọ́lá jù lọ́dọ̀ Ọlọ́run bá ní jihadu méjèèjì li'idhami manfa'atihi wọ́n ní nítorí àǹfààní ẹ̀ tó tóbi àǹfààní kìíní àǹfààní kan tó tóbi ni wa shiddati mu'natihi àti wípé ìníbùkátà sí nǹkan yìí lágbára gan ìwúlò rẹ̀ lágbára gan nínú ìlú wa kathrati a'da'ihi bákaná náà irú jihadu yìí àwọn ọ̀ta rẹ̀ pọ̀ gan àwọn ọ̀ta jihadu yẹ pọ̀ gan jihadu hujjati ti bayan eh kájagun sójú ọ̀nà Ọlọ́run wa pẹ̀lú ẹ̀rí àti àlàyé àwọn ọ̀ta jihadu yẹ pọ̀ àwàlọ́ì ah, wọ́n pọ̀ gan nítorí wípé àwọn èèyàn wọn ń fẹ́rẹ̀ tí bá ń sọ wọn eléba inú àdánwò tó lágbára ni ló fi jẹ́ pàwọn àfáà tàbá ń kọ́ wa ní tàbá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹwọ Sheikh Muhammad bin Abdul Wahhab bàtán sọ fún wa nípa àwọn nǹkan mẹ́rin kan tó jọ́rọ̀yàn lórí wa láti ma wọ́n ni alákọ̀ọ́kọ́ òun náà ni al-ilm kálọ kọ́mọ̀ nípa tọ́lọ́wọ́ bá tànàbí sallallahu alaihi wasallam kálọ kọ́mọ̀ nípa ẹ̀sìn tẹ̀lé ìmọ̀ ká máa lò mọ̀ ìmọ̀ ọlọ́run wa mànábì sallallahu alaihi wasallam al-amalu bihi ẹlẹ́kẹta ad-da'watu ilayhi ká máa pèpè sí ń ta kọ́ta mọ̀ yẹn ká máa fi àwọn yẹn síbẹ̀ ẹlẹ́kẹrin as-sabru ala al-adha fi as-sabru ala al-adha fi òun náà ká ṣe sùúrù lórí ìnira tí àwọn yẹn bá fi ń kàn wá lórí ìkọ́ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ lóyìn yóò fi ìnira kàn lórí ẹ̀ jẹ́ sí pé àwọn ọ̀tá ìpèpè ọ̀nà ọlọ́wọ́ bá

nǹkan tó fà tí Sheikhul Islam Ibn eh, al-Qayyim rahimahullahu ta'ala tán fi jẹ́ kó ya pé sura yìí sọ̀kalẹ̀ àyà yìí sọ̀kalẹ̀ ní Makkah o ní kálìbà maru jihad tọ́lọ̀wà alẹ́kẹ́lá ń sọ mi báyìí sọ́mọ̀ pé al-jihadu bil nígbàtá àwọn ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà ní wà ní maka tó wà maka ọlọ́wọ́ bá lè kẹ́lẹ̀ yọ̀nda fún wọn kan sí jihad tó lọ́wọ́ àti pẹ̀lú nǹkan jà ó dìgbà tí wọ́n dé Madina kọ́lọ̀wọ́ àlíká tó yọ̀nda rẹ̀ ilé ìlọ́fà náà fi dé pé wáyé pé áyà yìí makíyà ni nítorí kálíbà mọ́ ọ̀rọ̀ kálíbà marú ìran jihad wọn lọ́wọ́ àlè kíra ń bá wa sọ nínú ayà yìí kálí má ọlọ́run tó bá ikọ́ bá wù wá ní tó bá wà lábẹ́ mọ̀ sí àwọ ọlọ́run ọba ní tó bá wà lábẹ́ fífẹ́ wa bẹ́ẹ̀ ni táwọn ọlọ́run ọba ní kí lábá fẹ́ bẹ́ẹ̀ ni laba'athna fi kulli qaryatin nadhira ọlọ́run ọba ní àbá gbé dìde fún gbogbo ìlú kọ̀ọ̀kan fún gbogbo ìletò kọ̀ọ̀kan àbá ọlọ́ọ̀bá wá ní jáìdhùm bíhì jáìdhùm bíhì jihadan kabira wà jà wọn lógo pẹ̀lú ẹ̀ bọ̀nírù tó wà mí báyìí kí ni nǹkan tọ́lọ̀wà alékẹ́lá gbà nírò pẹ̀lú dọ̀míru yẹn ibo ni dọ̀míru yẹn padà sí ai jáìdhùm bil kùránì jihadan kabira fi kùránì já àwọn kèfèrí lógo jihadan kabira ní ìjagun eléyìí tó fi jà ní ìjagun tó tóbi so ẹ̀rí pé nígbà yẹn lọ́wọ́ ní kẹ́lá ní fala tuti'il kafirin ìdánẹ́bí ọgbọ̀rọ̀ tẹ̀lé àwọn kèfèrí wajahidhum bihi jihadan kabira wájá wọn lógún pẹ̀lú Qur'an ní jihad tó tóbi eléyìí o ni jihad hujjati wal bayan ká jáyẹ lógún pẹ̀lú ẹ̀rí pẹ̀lú àlàyé o ní jihad Qur'an ká fi Qur'an jáyẹ lógún tí àwọn onísúfí tán fi dáa àwọn èèyàn ní kan fi kó àwọn èèyàn sínú wàhálà láwùjọ wa yìí òun náà ni ká máa tú Qur'an pẹ̀lú bátìní ẹ́ pẹ̀lú bátìní ilé náà pè ní ilmul haqiqa a tún máa pè ní ilmul ladunni kò yí bá ní àwọn ìmọ̀ burúkú ní àwọn ẹ̀yẹn kọ́lọ̀bà so táwọn bá fẹ́ sọ pé jahidun bil Qur'an tọ́dà tọ́bá gbà pé Qur'an náà nípa fi jà wọn lógún wí báyìí wọ́n sì tú sí pé ẹ̀sà Qur'an sí wọn àìbẹ̀kọ́ wọ́n tú ní ẹ̀sà nǹkan sí wọn ọlọ́ni jahidun bihi ọlọ́ni ẹbí Qur'an sí jihadi pé ẹbí Qur'an sí jihadi fún wọn ẹ̀sà Qur'an sí wọn subhanallah ọlọ́wọ́ bá ní pẹ̀lọ́ pàdánẹ́bí lásẹ̀ ikẹ́kọ́ sa Qur'an sẹ́nì so jihadul hujjati wal bayani lili bai eh na'am fa hadha jihadun lahu bil qur'an wa huwa akbar jihadain al-imam ibn qayyim lili bai ise jihadu pẹ̀lú pẹ̀lú al qur'an ni ó lọ sí bi juna jihadu méjèèjì ile lọ́rọ̀ a ibn ibn qayyim rahmatullahi ta'ala eji ka tu woro afawa ibn taymiyyah rahmatullahi ta'ala a woro afawa al-imam ahmad rahmatullahi ta'ala سئل الإمام أحمد بن حنبل وبإمام أحمد ليري طلب عليك وعافية واني الرجل يصوم ويصلي ويعتكف تباركني كنيسي يصلي أنكر ديدي بسنكي أريا ننكي نفلا ويصوم يصوم لقصاج أنباوي أنبا تريا باسن باي بẹ́ẹ̀lú tó ń gbà tàgbàgbọ́ rẹ̀ nígbàtọ́rọ̀ yẹ̀bá tó kú gbálé ọ̀yìn sọ́lì bẹ́ẹ̀

imam ahmad sọ pé idha qama tó bá dìde tí ń kírun wa salla tó ń kírun wa i'takafa tó sì i'tikaf fa innama huwa li nafsihi gbogbo àǹfààní tí ó rí ń bẹ òun nìkan náà ni ó ní ẹni tó bá gbáwẹ̀ fórí ara rẹ̀ ni ẹni tó bá kírun ẹni wa idha takallama fi ahli al-bid'ah àmọ́ tó bá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ nípa àwọn oníbídá tó ń sàlàyé wọn fáwọn èèyàn fa huwa lil wọ́n lélé báyìí àǹfààní rẹ̀ gbogbo mùsùlùmí ní ọjẹ́ torí pé àwọn èèyàn ó ṣe kéne àwọn èèyàn lálàáfíà nú ẹ̀sìn àwọn èèyàn ó mọ ẹntọ́ lálàáfíà nú ẹ̀sìn àti nǹkan tí ò lálàáfíà àwọn èèyàn ó mọ èwo ló èwo ẹ̀sìn tó dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àti ẹ̀sìn àgbélẹ̀rọ ilé ìbá ní sí gíní o ilé ìlú lóore jù alimami ibn taymiya nínú fatawa majmu fatawa wani fabayyana anna naf'a hadha 'amun lil muslimin alimam ahmad wọ́n ṣàlàyé fún ayi pé ìṣàlàyé àwọn oníbídà àǹfààní rẹ̀ kárí gbogbo mùsùlùmí ni fi dínihim nínú ẹ̀sẹ̀ wọn min jinsil jihad fi sabilillah ó sì wà nínú ran isi jihad sójú ọ̀nà ọlọ́ọ̀ba idh tathiru sabilillahi ودينه ومنهاجه ومنهاجه wọ́n ní nítorí pé ká fọ ojú ọ̀nà Ọlọ́run Ọba mọ́ ẹ̀sìn Ọlọ́run Ọba mọ́ àti ìlànà t'Ọlọ́run Ọba wa shari'atihi àtòfin t'Ọlọ́run Ọba wa daf'i baghi awla wa idwanihim ala dhalika wajibun ala al-kifaya kásì tí a ìtayọ àlà àwọn tí wọ́n jẹ́ oníbídíà yìí àti ìsí ọ̀tá wọn sí ẹ̀sìn ká ti dánù wọ́n ní ọ̀ràn ẹ̀yà ní o ọ̀ràn ẹ̀yà tó yẹ́sí pé tàbárí àwọn kan tí wọ́n tó láti máa ṣe iṣẹ́ náà àwa yòókù ní jíyà níbi tífáàkìlì mùsùlùmí pẹ̀lú ìpanukọ̀ gbogbo ba wàláwàlá man yuqimuhu Allahu li daf'i darari haula tí ẹ bá ṣe Ibn Taymiyyah ní tí ẹ bá sáwọn tọ́lọ̀ ọba àríkẹ́lá gbé láti máa ti aburú àwọn oníbídà ìdálò ni la fasada dínú ẹ̀sìn ọba ti bàjẹ́ ẹ̀sìn wọ́n bá ti bẹ̀sì jẹ́ wallahi ẹ́ wa kana fasaduhu a'zam min fasadi al-istila min fasadi istilai al-aduwi wọ́n ní aburú tẹ́lẹ̀ yóò dẹ̀ kó bá wa ó tóbi ju aburú kí ọ̀tá jẹ gàba lórí wa lọ àwọn ọ̀tá tó ń jà wá lógun tó ń jà islam lógun aburú tí àwọn ó ṣe fún wa ó kéré sí aburú tí àwọn oníbídà ó ṣe fún wa ní ẹ̀sìn kí ló fà fa inna haula ìzàstáòlù torípa àwọn eléyìí báyìí tá bá jẹ gàba lam yufsidu alquluba wa ma fiha wọ́n ní bà ọkàn wa jẹ́ àti àwọn àkídà wa tó wà ń bẹ wọ́n kàn máa pa wá ẹ̀mẹ́ni wọ́n máa pa wọ́n máa pa ṣùgbọ́n tó wà nínú ọkàn wa

lafasadatil ard ọlọ́wọ́ bá ní kí ìbá ṣe pé ọlọ́wọ́ bá lékelá ó fi apá kan àwọn èèyàn ó fi ń ṣe ìdáàbòbò ó dẹ̀ fi ń ṣe ìtìdànà fún aburú àwọn apá kejì ni àwọn èèyàn bá ti balẹ̀ jẹ́ gan àwọn èèyàn wọn bá ti balẹ̀ ya ikhwanana níparí ọ̀rọ̀ ìtìsíwájú tí ó mú wa mọ̀ Islam ẹ̀sìn kan tó yẹ́sí pé ó dúó lórí annafi isbat annafiyu wal isbat in tí ó bá ti sínú ẹ̀sìn ẹ̀yọ́ dánù ẹ ṣàlàyé fáwọn èèyàn pélé yóò sí lára ẹ̀sìn ẹ wá sí isbat in tó bá wà nú ẹ̀sìn ẹ̀fin rinlẹ̀ nǹkan tí islam dúó lórí yẹ ló fi jẹ́ sí pé gbólóhùn alákọ̀ọ́kọ́ tó sọ̀rọ̀ di mùsùlùmí Eh gbólóhùn ye rúkúrù méjì lo wà ńbẹ̀ erigun méjì ni erigun alákọ̀ọ́kọ́ ni annafiyu ẹlẹ́ẹ̀kejì náà isbat la ilaha nafiu ni ẹ yẹ ni pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa jọ́sìn fún illa Allah àyàfi Allah nìkan isbatu ni ẹ so yí báyìí nìsí ilé ìdáyà gbọ́rọ̀ mú dání dáadáa ilé nú ẹ̀sìn ló wà ká mọ gbogbo tí ò bá ti sí lára ẹ̀sìn káwọn ẹ̀dànù káwọn ẹ̀dànù kódà ó dáa kí ẹ̀kọ́kọ́ máa ṣe nafiu kó tó ṣe isbat ó kọ́ mọ́ ń dáa kẹ kọ́kọ́ ṣe nafiu kẹ tó ṣe isbat kẹ kọ́kọ́ kó gbogbo tí ò dáadáa nù náà kẹ tó wá gbé nǹkan tó dáa nítorí pé tẹ́ẹ̀ bá kó tí ò dáadáa nù tẹ́ẹ̀ fẹ́ máa gbé nǹkan tó dáa àwọn tí ò dáa tẹ́ẹ̀ kó dànù ní wa a fi ń pè wá sákìyèsí wípé ẹ má jẹ́ ká dákẹ́ nítorí tọ́lọ́wọ́ ká jáde ká pé ká sàlàyé burú táwọn èèyàn ń ṣe ẹjá sàlàyé fún wọn kò ń ṣe pé nítorí àti fi wọ́n sẹ̀sìn kì í ṣe pé bóyá nítorí àti yẹ̀yẹ́ wọn tí kì í bá ṣe nítorí àti pè wọ́n padà sójú ọ̀nà tọ́tọ́ tí kì í bá ṣe nítorí àti jowú fẹ́sìn tí kì í bá ṣe nítorí àti ṣàtúnṣe wọn àti mú wọn nínú òkùnkùn lọ sínú mọ́lẹ̀ so yí báyìí so ẹ má jẹ́ ká rí ìmọ̀ ṣerú àwọn nǹkan fa wàhálà gan ẹ̀yẹ́ mọ̀ pẹ̀pẹ̀ sójú ọ̀nà tí ẹfà ẹjẹ́ àwọn náà ma pèpè tí wọ́n ẹjẹ́ tó bá fẹ́ gbọ́n káwọn èèyàn ma gbọ́ méjèèjì kí ló tún dé tẹ́ ẹ̀ bẹ̀ṣe ma ń dáwà alálẹ́ nìyẹn kílẹ̀kílẹ̀ kí náà bá lọ́dọ̀ àwọn súfínìsì ẹ̀ṣẹ́ fi wọ́n lẹ̀ tí wọ́n kò yẹ bá nìsì ẹgẹ́ bí àwọn kan ṣe wa ya'dhuru ah, ẹjá jọ máa ṣe papọ̀ lórí tí a bá jọ jọra wa lórí ẹ̀ lórí nǹkan tí a bá jọ gbọ́ra wa yé lórí ẹ̀ lórí nǹkan tí ròrí wa bá papọ̀ lórí ẹ̀ ẹjá jọ mọ́ ṣe papọ̀ mí yẹn wọ̀nyá ẹ̀fíru bá ẹgbùnà bá agbọ́n tí mọ̀ tàlásínà fi hì bákanáà ẹjá mọ́ sàmójúkò fúnra wa ká mọ́ fúnra wa láwí járe ká mọ́ fúnra láwà wí lórí gbogbo tá bá ti yapa kágbà pé ẹwẹ́ sáfi wọ́n lẹ̀ sí ń ẹ̀ kò bá lè kẹlẹ́ sànú wa àwọn tí ma ń sọ báyìí ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ kan tó ń pé kò sí àkíkọ̀ fún ni ọ̀rọ̀ tí kò ṣe lò nítorí pé tẹ́bálẹ̀ kóra yín jọ bẹ́ẹ̀ náà lórí nǹkan tó parí pọ̀ tí nǹkan tó wọ́n yí bá padà tẹ nǹkan yẹ tán in tó mú ìyá pa ọ̀nà ní òtù yíká torí pé ẹnìkan ò ní gbàfẹ́ nìkan kó jọ lórílẹ̀ olórí eléyìí bá láwọn orílẹ̀ ayé tààrí dáadáa

kọ́ìdà yìí kọ́ìdà tí ó dáni na ta'awanu fi mattafaqna alayhi wa ya'dhuru ba'duna ba'dan fi makhtalafna fi naam lẹ́yìn gbogbo àwọn ẹni tó jẹ́ ọ̀rọ̀ ti síwájú yìí a jẹ́ kí a sì àgbéyẹ̀wò ọ̀rọ̀ a fẹ́ sàlàyé gẹ́gẹ́ òun náà ni a sufism ìṣe súfí àti àwọn ẹ̀kọ́ tí súfí kọ́fẹ́ kọ́ wa náà ó sábà wọ́pọ̀ dáadáa tí èyàn bá fẹ́ bẹ̀rẹ̀ rú mọ̀gbó rẹ̀ báyìí tàbá fẹ́ bẹ̀rẹ̀ rú àwọn ọ̀rọ̀ báyìí kí èyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí pé gbólóhùn lafzu sofia gan àtàsọ́wúfù gan gba àsìkò wa pẹ̀lú lè báyìí nítorí pé mo rí wípé kò sí tọ́ in tàṣtáhù àfẹ́ láǹfààní púpọ̀ ta fẹ́ sí níbi pé ẹ̀wọ́n mú lásúfí láti bí látọ̀dọ̀ àwọn alùsúfà náà ti mú súfí wọ́n mú láti bí kamọwá sọ àwọn ìṣẹ́kọ̀ọ́kọ́t pé ibò náà ti fa súfí yọ torí kí ló fà kódà kó jẹ́ sí pé látọ̀dọ̀ ànábì ànábì ní jẹ́ súfí kó jẹ́ pé látọ̀dọ̀ ànábì ni wọ́n ti yọ ọkọ̀ yẹn al-ismu la yughayyiru min al-haqa'iqi shay'a ó kọ òyí pàápàá nǹkan padà kíyàn máa jẹ́ ókọ tó dáa kíyàn máa jẹ́ ókọ tó dáa kò sọ ipẹ́ kò sọ ẹni ẹdẹ nire kò sọ iṣẹ́ ọwọ́ rẹ̀ díṣẹ́ rẹ̀ kò sí ìbá nìsìn kíyàn sọ pé àwa o jama'atu ahli janna ni wa jama'atu muhammadiyya ni wa jama'atu annabi ni wa ọmọ aljanna ni wa wallahi kò sọ wọn ọmọ aljanna kò dẹ̀ sọ wẹ́dì ju ànábì sallallahu alaihi wasallam ó kọ lásán nìyẹn ẹgẹ́ bó yẹ́ pé kí a máa sọ mùsùlùmí tí ó bá ti Islam kò yí bá nísì tọ́ wọ́n ní fígbà péjúwe nísì ẹ ma gbọ́ ìkanú àwọn olórí Nàìjíríà tó ní Yakubu Gowal. so ya Yakub ó tó dáa ni ṣùgbọ́n sí ọwá sọ ẹni ìdí mùsùlùmí kò sọ di musulmi

bẹ́ẹ̀ ló kọ yẹ ọ̀sọ̀yẹ̀ di so nítorí ẹ̀ mú fún pé ká mọ̀ sọ wípé nítorí àwọn àfáà tàbá ń sàlàyé fún wa pé báwo nìyẹn ti máa ń bá tẹbá fẹ́ bá súfí tẹbá fẹ́ bá ṣe nìkọ́ṣ ẹfẹ́ bá ṣe dìdáàl wọ́n mọ́ ní lára àwọn nǹkan tí ò yẹ kí ẹmọ bá súfí ṣe dìdáàl ní lórí ni pé ibò náà ti yóò kọ wọn ọ̀rọ̀ pé wọ́n fa tẹ̀síbà wọ́n ti díkìrì jama'i àwọn afá ní eléyìí tó burú ni gbogbo alágbà pé kò dáa ṣùgbọ́n má bá wọn bẹ̀rẹ̀ láti bí àkídà wọn gangan wallahi bẹ̀rẹ̀ láti bí àkídà wọn ṣẹ̀rí tẹ́yàn bá bẹ̀rẹ̀ láti bí àkídà wọn ibẹ̀yẹ gan lẹ́ti mọ taná pè ní súfí ibẹ̀yẹ lẹ́ti mọ ewu tí ewu ìtàn pè ní súfí láwùjọ wa kò tí yẹ báyìí nísìn so àmọ́ ọwá bẹ̀rẹ̀ láti bí ìmọ̀ bá wọn sì yíyàn lórí tẹ̀síbá ọba wọn lórí ọ̀rọ̀ zikru jama'i kò yẹ báyìí sí ọbẹ̀rẹ̀ láti mọ bá wọn jiyàn lórí ọ̀rọ̀ mọ́lídùn nàbí mọ́ bá wọn jiyàn lórí ọ̀rọ̀ mọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn tó bá ti ẹ̀ padà sàlàyé yẹn fi sẹ́yìn pátápátá bẹ̀rẹ̀ láti bí àkídà wọn ikọ́ sí ẹbá ma àkídà súfí wallahi yóò mọ̀ ipé subhanallah zandakọ̀ tó ní agbára ní at-tasawuf zandakọ̀ ẹjọ́ ọ̀nà sábà in tó takẹsẹ̀ pátápátá ni in tó insha Allah ilé ìlàmà padà gbéyẹ̀wò so ẹ má jẹ́ ká dàmúra wa lórí wípé ibo ni wọ́n ti yọ súfí bó ti ẹ̀jẹ́ sí pé eléyìí tí ó lálàáfíà jù tíyẹ bá lọ́ka majmu'il fatawa ti Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala nígbà tí wọ́n kó gbogbo orísìírísìí pé àwọn kan sọ pé wọ́n fàjáde láti bí àwọn kan sọ pé wọ́n fàjáde láti bí àwọn kan sọ pé eléyìí tó lálàáfíà jù ni pé wọ́n fàjáde láti bí kíni o láti bí suf so ibà nísì so nítorí wípé àwọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú nǹkan yẹn lásìkò yẹn wọ́n ṣe kíni wọ́n máa ń wọ aṣọ suf aṣọ tí wọ́n ṣe látara irun kò yí báyìí nítorí àti rí àyíṣà aṣọ tó tíkì ni kìí sàsọ tó lẹ̀ aṣọ tó tíkì dáadáa so látara yí pé ọfẹ́ ráyé sá now ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ibi tí wọ́n ti máa ń tàn wá jẹ o ní pé wọ́n máa ń jẹ́ kó yíwa wípé àwọn zuhad àwọn náà jẹ́ sufi àwọn ni wọ́n ṣe tasawufu àwọn ni wọ́n rìnlànà sufiya àwọn zuhad àwọn tí wọ́n jẹ́ ẹni tí wọ́n ráyé sá àwọn tó jẹ́ sí wípé wọ́n yọnu sí ń tọ́wà lọ́dọ̀ Ọlọ́run zuhudu nìyẹn tó yẹ pé wọ́n yọ́nú sí nǹkan tí ó wà lọ́dọ̀ Ọlọ́run Ọba ju nǹkan tí àwọn èèyàn lè lọ nínú ayé kò yí báyìí nìsìn nítorí ẹ̀ bá bẹ́ bẹ̀rẹ̀ wọ́n wá máa àwọn àfá ńláńlá bí àfáwà Ibrahim bin Adham bí àfáwà Fudayl bin Iyad àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn àìmà tó yẹ pé zuhadu ni wọ́n ẹ̀bádù ni wọ́n olùsẹ́lọ́ọ̀bá ni wọ́n ẹni tí ó ráyé sá ni wọ́n pàápàá jùlọ tàbá lọ kàtírà kàtán pẹ̀lú tọbakọ́tù sùfíyà títí abu abdurrahman as-sulami ó pè ní tọbakọ́tù sùfíyà ó wá tó àwọn ayẹyẹ pé ìpele àwọn súfí láti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àtọbakọ́tù ula ṣíra nìsí ó wá bẹ̀rẹ̀ sí máa tò wọ́n ó wá bẹ̀rẹ̀ sí máa tò wọ́n ó fókọ àwọn àjìlá àwọn àgbààgbàfà ó nítorí pé kíni nítorí pé wọ́n jẹ́ zuhad ibi tó ti lọ ní wípé ẹni tó bá ti jẹ́ záhìdù súnfí ni láìláì ìyàtọ̀ ń bẹ láàrin zuhudu àti àtasọ́wùf ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì islam pẹ̀pẹ̀ sí zuhud islam pẹ̀pẹ̀ sí kí ajẹni tí ò ní wáyé máyà kájẹni tí yóò lè ayé níwọ̀nba kájẹni tó pàtàkì al-akhirah kájẹni tó pàtàkì tó wà lọ́dọ̀ Ọlọ́run ju tó wà láyé lọ kò yí báyìí islam pèpè sí ṣùgbọ́n àtasọ́wùf kèèsì o islam ò ní ṣe pẹ̀lú tasọ́wùf rárá so àtasọ́wùf ó yàtọ̀ sí az-zuhud kò yí báyìí nìsìn so kéèyàn ní zuhud so ilé lọ́wọ́ alìbí jẹ́ pé wọ́n ma múra àwọn báyìí wọ́n ma mú sínú àwọn ẹni tó ń pè ní súfí náà lẹ́yìn tá mọ̀ pé in tó ń pè ní súfí a ìkaka e ni tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ zuhud kò rí bá ní sí so ó wá kú pé ìgbàwo ni àtàsọ́wúfù bẹ̀rẹ̀ àsòfíyà ìgbàwo ló bẹ̀rẹ̀ ìṣe súfí nínú islam ìgbàwo ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ká máa ń bẹ tó máa ń fi ti imam malik rahimahullahu ta'ala alákọ̀ọ́kọ́ náà alákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé àtàsọ́wúfù wà sòfíyà ìṣe kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ lásìkò ànábì sallallahu alaihi wasallam kódà kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú al-qurunul mufaddala al-qurunu al-mufaddala àwọn sẹ́ntúrì sátánàbí sallallahu alaihi wasallam fúnlọ́lá ni al-mashhudu laha ni anábi ni ثم الذين يلونهم ثم الذين يلونهم وفي رواية خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم نعم Ànábì ní àwọn tí wọ́n lóore jù àwọn náà ni àwọn tí wọ́n sẹ̀mí pẹ̀lú èmì Ànábì sallallahu alaihi wasallam lásìkò tí èmì Ànábì wà lé ayé yìí Ànábì ní lẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn lẹ́yìn náà làwọn tó so atasawuf kò sí nǹkan tí la wujuda laha la wujuda li sufiyyati fil quruni mufaddalati thalatha kò sí existence kò sí rípa kò sí bíbẹ fún súfí ní àsìkò àwọn kòrónù tàn sọ yìí kò yé gbogbo ẹnikẹ́ni tẹ́bá tó bá ń sọ yí pé àwọn sọ̀hábà ṣe tasawuf ẹjẹ́ kó yí wípé ìrọ pátápátá gbà nìkan tó sọ kódà láwùzù àtàsọ́wùf àti àsòfíyà mú wá ní fi àṣírí sọ̀hábà ní àsìkò àwọn sọ̀hábà so mú wá wọ́n ẹ̀gbọ́ orí wọ́n ṣe kò sí kàtí jẹ́bẹ̀ fi àṣírí sọ̀hábà kódà kò sí láwùzù yẹn kò sí kàtí jẹ́bẹ̀ wọ́n bá ń fi ọ̀rọ̀ kan tí sọ́dọ̀ imam malik rahimahullahu ta'ala ọ̀rọ̀ yí ọ̀rọ̀ ọ̀rọ̀ ni imam malik lọ́wọ́ ma nǹkan tán pè ní àtasọ́wọ́f wọ́n imam malik sọ pé man tasọ́wọ́fà wà lẹ́mẹ̀ tafakọ̀ ma fi tí ó ma nípa àgbọ́yé ẹ̀sìn irú yẹni <laughs> pé ó ti sàìlẹ́sìn ó ti ṣe gíní ó ṣe ẹ̀lẹ́sìn látara pọ́ sí súnfí kọmọ fíkà wọ́n ni wà mẹ́ta fàkọ́hà wà lẹ́mẹ́ta sọ́wà fàkọ́ tàhámakọ̀ àbẹ́ẹ̀nà kan mọ́ wí fàkọ́ tàhákọ̀kọ̀ ẹni ò ẹlẹ́ kẹta nù wọ́n ni wà mẹ́ta fàkọ́hà wà mẹ́ta sọ́wà fà wà tàfàkọ́hà fàkọ́ tàhákọ̀kọ̀ so àbẹ́ni tó bá ṣe ẹni tó bá mọ fíkì tí ò yẹ báwọn ló ṣe mọ́ fíkì tó ní ṣe súfí wà ní àmẹ́ni tọ́bọ́wá jàmáà láàrin méjèèjì ó tàṣọ́wọ́fà ó tún tàfà kọ́hà fàkọ́ta ha kọ́kọ̀ ẹ̀hẹ́ ẹ̀wọ́n gẹ́gẹ́ ló tí wá ó ti dẹ̀yẹ gidi nù هذا كذب وافتراء وافتراء هذا كذب وافتراء irọ́ ni àdáparọ́ àgbélẹ̀hùn ọ̀rọ̀ ni kò ní nǹkan kan ṣe ní pẹ̀lú ìtàn ìgbésí ayé al-Imam Malik rahimahullahu ta'ala kò rẹ̀ sí ìsinádù kan tó lálàáfíà wípé nǹkan ìdọ́dọ̀ Imam Malik rahimahullahu ta'ala so ibi jẹ́ pé àwọn olùmọ̀ nígbà tó wádìí wádìí wọ́n ní kò fẹ́ ẹ̀ṣẹ́ nìkan tó lè sọ pàtó wípé kíyàn sọ kọ́ lámẹ́lẹ̀ wípé ìgbà wo gan ni tasawufu bẹ̀rẹ̀ ẹ̀ tí ọ̀nà eléyìí tá a jùlọ taari orúpa kó bẹ̀rẹ̀ o ní pé bóyá àtàsọ́wúfù nǹkan o ó bẹ̀rẹ̀ lẹ́yìn tí imam maliki ti lọ tán tí gbogbo àwọn èèyàn ti lọ tán ní àsìkò imamu Shafi'i ní àìpẹ́ sásìkò imamu Shafi'i wọ́n ní kí ló fà nítorí ẹgbàwá kan tí àfáwà ibn al-Jawzi rahimahullahu ta'ala tó gbàwá nínú wọ́n ní àwọn kú ní Misra lẹ́yìn tó rẹ̀ sí pé wọ́n nígbà táwọn dé Misrọ̀ àwọn bá wọn àwọn tí àwọn zindiq làwọn bá ń bẹ̀ àtàwọn tó yẹ sí pé ẹ̀sìn wọn ìlú ijó ká máa fi ìlú sin lọ́hun ká máa fi orin sin lọ́hun ká máa pàtẹ́wọ́ sin lọ́hun àwọn táwọn bá ń bẹ̀nu pàtàwọn lọ sí Misrọ̀ so ibẹ̀ làwọn olùmọ̀ ti jẹ́ kó yíwa wípé àwọn tí imamu Shafi'i yìí tí wọ́n rí fáà sí pàwọn bá ní ní sọ̀rọ̀ ń gbà ẹ àwọn súfì ni pé ibẹ̀ yẹn láti lè sọ pé àsìkò tá lè sọ pé súfì bẹ̀rẹ̀ ní kódà rí náà olùmọ̀ tán ní àsìkò tó bẹ̀rẹ̀ wọ́n ló bẹ̀rẹ̀ látọ̀dọ̀ al Asad al-Muhasibi lásìkò rẹ̀ ló bẹ̀rẹ̀ Harith ibn Asad al-Muhasibi ó sẹ̀mí pẹ̀lú Imam Ahmad rahimahullahu ta'ala ni kò yí báyìí nísìn àwọn olùmọ̀ lásìkò rẹ̀ wọ́n sì hajjáró ẹ̀ wọ́n ipin wọ́n yàn lódì wọ́n jẹ́ lé àwọn èèyàn sá kúrò níbi jòkó al-Harith ibn Asad al-Muhasibi látara àwọn aburú àti àwọn òrí burúkú tó ń fọ́n káàkiri àwùjọ kò yí báyìí nísìn náà so ló fi jẹ́ sí pé àìrú àwọn nǹkan wọ̀nyí òun ní nǹkan tí àwọn olùmọ̀ gbìyànjú tàbá ní káwo ìpìlẹ̀ ibi tí súfí ibi tí súfí ti bẹ̀rẹ̀ gangan so yíba nìsìn so a ṣùgbọ́n gbogbo yẹn àwọn olùmọ̀ jẹ́ kó yọ pé síwájú kí a tó rí àwọn èèyàn kí a tán bẹ̀rẹ̀ sí máa ṣe ròrí wọ́n ní ìròrí súfí ti bẹ̀rẹ̀ láti pé kódà síwájú kánàbí sallallahu alaihi wasallam tó dé ni ni ìròrí burúkú ti bẹ̀rẹ̀ eléta bá bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ìròrí wọn yẹ̀wò insha Allah ta'ala àwọn náà mọ̀ rí ní ọlọ́kọ̀ọ̀jọ̀ kan nínú ìròrí àwọn Sufi kálìbà mọ̀ pé nǹkan yìí kọ́ ó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ ni nítorí pé ìròrí àwọn falasifa ni ìròrí àwọn falasifa àwọn al-mulhidun àwọn philosophers àwọn al àwọn tí wọ́n lẹ́sìn kò tí yẹ báyìí nísìnyí so ibẹ̀ ni ìròrí Sufi ti wáyé ibẹ̀ ni orí súfí ti wáyé so ala kulli hal lórí ọ̀rọ̀ ìpìlẹ̀ súfí àwọn máa ń fi àwọn míì náà ẹgẹ́ bí um, abu abdurrahman as-sulami tí mo ní ó ṣe tíra tán pè ní tọbakọ́tù sufiya àwọn fi ìpìlẹ̀ súfí olùmọ̀gbà ní wọ́n nínú àwọn àfáà súfí ni wọ́n ni àfáà tán wéyìí àwọn akẹ́sẹ̀ tí ràtùkù ní tọwàkọ́tù sofia yẹ àwọn jẹ́ kó yíwa pé látọ̀dọ̀ Ibrahim abun adham látọ̀dọ̀ rẹ̀ ní tasawufu ti bẹ̀rẹ̀ so insha Allah ta'ala ma wá jẹ́ kí a wo ẹgbàwá tó ẹgbàwá tó yẹ pé àfáwà yìí um, tó yẹ pé um, Abu Abdurrahman as-Sulami yìí tó gbàwá nínú tọwàkọ́tù sofia lílẹ̀ ẹgbàwá tẹ́gbàwá tó ń sọ̀tàn bí àtasawufu uh, ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ah, Ibrahim bin Adham so bí rọ́bì nọ́vọ̀r wàbí sọ́fì nọ́vọ̀r lẹ́ni tí ó gbójú kúrò níbi wípé ìjẹ́ afẹ́ gbójú kúrò níbi pé sọ́rọ̀ yẹn ṣé ó ti lálàáfíà dọ́dọ̀ Ibrahim bin Adham àbí ọ̀lálàáfíà débẹ̀ ẹjá tẹ wo mọ̀gbónú in táwọn gẹ́gẹ́ fúnra wọn gbà pé ìpìlẹ̀ rẹ̀ nìyẹn ẹjẹ́ ká wo táwọn gẹ́gẹ́ fúnra wọn pẹ̀pẹ̀

àwọn gba ìgbàwá méjì nínú tọbakọ́tù sofiya lórí ọ̀rọ̀ yìí wípé bí àtàsọ́wúfú ṣe bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ibrahim bin Adham ni so ẹgbàwá méjì tán gbàwá yìí wọ́n jẹ́ kó yíwa wípé Ibrahim bin Adham ó kú òlé lẹ́ni tó lọ dẹ́dẹ́ ó sọdẹ lọ lọ́wọ́ pàdé ibi títí wá ń ṣe ọdẹ lójú ọ̀nà tó ti wọgbó ọdẹ lọ ibẹ̀ ni ohun kan ohun yẹn wọ́n sọ fún Ibrahim adham pé àà ìrẹ́ adham tí mo fi dá ọnù kọ mọ́ pẹ̀rẹ káàkiri mo ti torí ẹ̀dá owó ọ̀tọ́wọ́sì kò rí nǹkan kan ń bá sọ̀rọ̀ ó ti sọ wípé ṣe in tí mo ti torí ẹ̀dá ẹni yẹn lọ ń bá káàkiri yẹn so ìgbà tó tún yá ohun yẹn tó sọ bẹ́ẹ̀ so kó tó wá di pé Ibrahim bin Adham ó wá pinnu láti láti láti bọ́ aṣọ kalẹ̀ láti bẹ̀rẹ̀ àjò súfì mo fẹ́ kí yáwo ọ̀rọ̀ yẹn nínú ibi tí mo pè ní ẹnu tọbakọ́tù asòfíà tí afá Abu Abdurrahman as-Sulami tí wọ́n gbé jáde naam eléyìí báyìí ó ní wọ́n ní wọ́n gbẹ̀gbà wáyẹ nípa wípé ìgbà tí àfáwà Ibrahim adham rahimahullah ta'ala tí ó ń sìnrìn àjò tí mo ń sọ yìí tó ń sìnrìn àjò náà lọ so ìgbà tí àwọn ohun tí mo sọ pé ó wáyìí lẹ́yìn ìgbà táwọn ohun yẹn tí wọ́n dọ́dọ̀ rẹ̀ wọ́n jẹ́ kó yáyé pé ó fi àwọn ọkùnrin tó rí ó rí pé ọkùnrin yìí ó ń dúó síbi ń bẹ lọ́wọ́ bá ní jẹjẹ ohun ọmọ nǹkan tí ń sọ so ibi tó ti dúó síbi kan ń bẹ lọ́wọ́ bá ní jẹ́jẹ́ tó wọ́n mọ́ tí ń sọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan tí ó jẹ wá bá bẹ́ẹ̀ náà nǹkan tí ó mú orúkọ kan nínú àwọn orúkọ Ọlọ́run Ọba tán pè ní ismullahi al-azam táwọn arabi wọ́n pè ní ismullahi al so orúkọ Ọlọ́run Ọba tó tóbi jù ó fóhun ó wá sọ fóhun pé ó kọ yìí kóhun máa lò dáadáa àmọ́ kóhun má fi ṣépèlé ẹni kankan tí wàhálà bá ń bẹ láàrin pẹ̀lú ẹ̀ nítorí pé bóhun bá fi fi ó kọ àmọ́ gbogbo tó ń bá fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá kó mọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá pẹ̀lú ọkọ̀ ẹ̀ ó lò bá dìímú ó nígbà tó yá ọkùnrin yìí ò rí mọ́ sàdédé báyìí tó ń wà níbi tó ń wà ẹ lẹ́nìkan bá tún yọ sóhun bàtẹ́ni ẹ wá wá pẹ́lẹ̀ tó fún olókọ yẹn o ní ànábì Dáúdù nù alayhi salatu wassalam òun ló fún ọ ní nǹkan tó fún ọ lẹ́kẹ̀ẹ́ in tó fún ọ yẹn dìmú dáadáa o Ismail Al-Azami tó fún ọ yẹn dìmú so ó nítorí wípé kódà nínú ìlú tó wà yìí àwọn ará inú ìlú yìí a máa dùnnú a máa ṣe fàárí wípé ẹni tá ń pè ní ànábì Dáúdù alayhi salatu wassalam nǹkan ó wà ní olú àwọn so nínú ẹgbàwà mi so wọ́n ní ìgbà tí Ibrahim bin Adham tó wá padà so ó wá fi àwọn ìmọ̀ kan wọ́n fi mọ̀ létọ́ ẹgbẹ́ kò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ ló ti mọ̀ ìmọ̀ al-mutashabih nasikh àti mansukh ó ti rí sí àwọn ìmọ̀ náà fi mọ̀ láti bẹ̀ kò yí báyìí nísìn ó tún wá sí ìrìn àjò lọ síbì kan ó wá tún pàdé ẹnìkan bẹ̀ so òun àtẹniyẹ náà ọ̀rọ̀ jọ wáyé láàrin wọn lélè tó pọ̀ so ẹniyẹ náà sọ àwọn àsọtẹ́lẹ̀ kan fún ó sọ àwọn ọ̀rọ̀ kan pẹ̀lú ẹ̀ so lẹ́yìn tán parí gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ tán so ai Ibrahim bin Adham wọ́n jẹ́ kó yí ẹniyẹ wípé ah òun nǹkan kan máa ṣẹlẹ̀ sóhun ní táìmù kan torí ẹniyẹ jẹ́ kó yé wípé Ibrahim bin Adham kó múra àwọn rí àpẹẹrẹ ìjẹ́wòlì lára rẹ̀ ṣùgbọ́n àwọn kọ̀kọ́ nana àwọn sì fìyà jẹ dáadáa so àwọn gbogbo táwọn bá ṣe fún kó fara dá kó fara balẹ̀ kódà kó sọ rẹ̀ di bí ilẹ̀lẹ̀ tí àwọn ẹni ọlọ́run ma tẹ̀ kọjá so torí pé àwọn rí pé wòlí ọlọ́run so ibẹ̀ ló ti wá sọ̀rọ̀ kan fún wọn pé òun pàdé ẹnìkan rí ní táìmù kan ẹni yìí ó fóun so àfá tó wá bá pàdé ìwá ní kó fóun ló kọ náà àwọn olóhun olè fún o ó nítorí pé ó kọ tó tẹ́ni ti ẹ̀dá fóun gẹn bóun bá ti ẹni kóhun pín gẹn sí gẹn òun ò lè rí pé ibi tó kọ yẹn lágbára dé òun ò lè rí pé so ẹni tọ́wọ́ ti wá mọ̀ pé kò rìlíìsì ó kọ so ìgbà tó parí ọ̀rọ̀ yẹn tán ẹnìkan láàrin àwọn èèyàn tó tẹ̀lé èèyàn tí ó pàdé Ibrahim ibn Adham tí ó fi sọ ìtàn tó ṣẹlẹ̀ láàrin òun àti Ànábì Dawud alayhi salatu salam àti Khadiru yẹn tó sọ fún ẹni yẹn tán ẹnìkan nù wọn tó wá pẹ̀lú àwọn yẹn lọ́wọ́ abẹ kí àwọn kú mẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ níwọ̀n rí níwọ̀n rí ní àfọwà ìgbọ̀nà ìbùdó hádàmù rí àwọn èèyàn mọ́ àwọn ló rí mọ́ so àfọwà tí àyàfà tí wọ́n ní ó ṣe tọbakọ́tù sofiya yìí wọ́n lílé yìí báyìí ní sufi wọ́n lílé báyìí ó sufi ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ so ó túmọ̀ sí pé tàbá wọn ilé yìí báyìí ìpìlẹ̀ sufi a jẹ́ pé ó bẹ̀rẹ̀ láti bí alkashfu kí a ní ká sọ pé ọlọ́wọ́n bá sí gàgá fún ni láti rí nkankan àbọ́lọ́wọ́n bá alékẹ́lá fún yẹn ní nkankan láì sí wá sí bọ̀ kò yí báyìí nísìnyí òun náà ni ohun tí Ibrahim ibn Adham gbọ́ nígbà tó ń dẹdẹ lọ mo dá fún ọlọ́run ọba ní ń bá sọ̀rọ̀ nígbàní ọlọ́run ọba àríkẹ́lá ní sọ fún pé ṣe nǹkan tó ń gbé tó ń gbélé lọ́wọ́ nìyẹn sí nǹkan tó ń ràn nìyẹn so yíra nìsìn náà à insha Allah mo ń gbìyànjú àti wá kíso yẹn bí báyìí ni à insha Allah wá padà rí kíso yẹn bí báyìí mo fẹ́ kà fún wa ẹgẹ́ bí wọ́n ṣe gbé wá ní inú tọbakọ́tù asòfíà ṣùgbọ́n mi tí rí àmá magmónù kíso yẹn òun náà ni mo gbé jáde fún wa yẹn nǹkan tó wà nù kíso yẹn òun gbé jáde fún wa yẹn inshallah ta'ala a padà sí dìrọ́sà ibi kíso yẹn sí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àmì àwọn nǹkan tó wà ní kíso yẹn nínú àwọn abatil àtàwọn khuzaibalat àtàwọn khurafat nílùú tó yẹ́ sí pé òun gẹ́gẹ́ òun ni ó fa problem sufi lásìpìlẹ̀ kò yí báyìí nìsìn òun gẹ́gẹ́ ló fa problem sufi lásìpìlẹ̀ látara ìròrí látara kágbà yóò sì gbé nǹkan kan lọ́wọ́ yóò dẹ̀ gbéṣẹ́ kan lọ́wọ́ tí ó ma fi sẹ lọ́wọ́ bá kò yí báyìí nísìnyí àwọn èyí dẹ̀ ni wọ́n ma gba ìmọ̀ látọ̀dọ̀ lọ́wọ́ bá wọ́n ma gba ọ̀rọ̀ látọ̀dọ̀ lọ́wọ́ bá láìsí wásípọ̀ láìsí pẹ́ni kankan ní ọmọ wá fún wọn nítorí ẹlẹ́bẹ̀ jẹ́ pàwọn Súfí gbà wípé àwọn tó jẹ́ àwòlìyà wọn àwọn tó jẹ́ wòlí wọn wọ́n lọ lájà wọn nẹ́bí ọlọ́wọ́ bá lọ nítorí pàwọn nẹ́bí ọlọ́wọ́ bá níkẹ́lá wọn máa gba ọ̀rọ̀ látọ̀rọ̀ lọ́ọ̀bá pẹ̀lú wásípọ̀ látọ̀rọ̀ Jibril alayhi salatu wassalam ṣùgbọ́n wọn tí wọn

àwa tó kọjá àwọn débi pé inú odò táwa ti ń wẹ̀ àwọn ànábì Ọlọ́run bá gan waqafa al-anbiya'u bi sahilihi etí rẹ̀ làwọn dúró sí táwọn ti ń wòran so ẹ̀rí pé ẹni tó wà létí odò ẹ̀ lè fi wẹ́ni tó sékéni tó ń tó kọjí èjì odò tó tó bọ́ so eléyìí báyìí ó ní ìròrí wọn nípa àwọn ànábì Ọlọ́run bá wọ́n gbà pé àwọn lóore jà àwọn ànábì Ọlọ́run bá nítorí pé kí láìsí wá sípọ̀ láìsí alàgàtà láàrin wọn àtọ́lọ́wọ́ bá bẹ̀tà wọn nẹ́bí ọlọ́wọ́ bá ń kọ́ o àwọn gba ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ pẹ̀lú wá sí pọ̀ ni náà nítorí àsìkò wa ẹ jẹ́ n ṣe báyìí ẹ ká wo ìtàn súfí ní ṣókí kákàrà wo ìtàn báwo ni ìtàn súfí wọ́n ni la yu'raf ala wajhi at-tahdid man bada'a at-tasawwuf fi al-ummati al-islamiyya tàbáfẹ́ wò ala wajhi at-tahdid ní ojú ní ojú wípé ká gé nǹkan ká fún nǹkan ní gbèdéke pé ká haddada nǹkan pé nǹkan báyìí gbèdéke bó ṣe bẹ̀rẹ̀ ní gbèdéke bó ṣe mọ́ ní ìgbà tó bẹ̀rẹ̀ báyìí ló ṣe bẹ̀rẹ̀ wọ́n ní àmọ́ nínú ìtàn Islam nínú al'ummatul islamiyya àmẹ́ni tó bẹ̀rẹ̀ súfí wa man huwa awwal mutasawwif wọ́n ní àdẹ̀mọ́ ta ni alákọ̀ọ́kọ́ èèyàn tó jẹ́ mutasawwifu gan pé ta ni ẹni alákọ̀ọ́kọ́ ẹni wo lẹ́ni ẹ̀yàn alákọ̀ọ́kọ́ tó kọ́ sí súfí wani wa in kana al-imam shafi'i radiyallahu anhu bó jẹ́ pé imam shafi'i kọ́ lọ bá kọ́ bá kẹ́ indama dakhala misra qala ó nígbà tó wọ misra ìgbà tí imam shafi'i wọ misra ní taraktu baghdada olóhun fi baghdad sílẹ̀ ìgbà tó wọ misra olóhun kú ní baghdad wa qad ahdatha az-zanadiqatu fiha shay'an yusammunaha as-sama' wani àwọn az-zanadiqo wọ́n ti dá nǹkan kan lẹ̀ nígbà tó fi baghdad ilẹ̀ wọ́n dá nǹkan kan lẹ̀ tán pè as-sama' kò yí báyìí nísìnyí ìkàtà ń pè ní as-sama'u yẹ òun náà ni al-ghina'u wal-mawajid wal-mawawil allati yanshudunaha òun náà ni orin àti àwọn kámàndé ẹ́ ilé tó ẹ́pẹ́ fúnra wọn ni wọ́n dálẹ̀ wọ́n ni Imam nígbà táwọn fi kúrò ní Baghdad orípò táwọn fi wọ́n kalẹ̀ sí nìyẹn kò yí báyìí nísìnyí انت عدم نبقى الإمام الشافعي ومعلوم أن الشافعية دخل مصر سنة وني انت وجه هسيوا نبقى الإمام الشافعي ومصر ني أدون 1999 هجري 19 أمين أدون 199 جاري هجري ọgọ́rùn méjì ọdún ó dín ẹyọ kan lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ó ní àfáwà alimamu shafi'i ni wọ́n wọ misra wọn wà kalimatu shafi'i هذه قضية جديدة ولكن أمر أولئك الزنادقة يبدو أنه كان معلوما قبل ذلك وني أرتم مشافع صوي وني أوفي وويقبي قضية السماع ọ̀rọ̀ àsàmẹ́rù táwọn súfí tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ nígbàtí mọ̀ mùsáfẹ́ ti Baghdad kalẹ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ kan ni ó jẹ́ kó yọ wípé ọ̀rọ̀ yẹn ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú àsìkò tí mọ̀ mùsáfẹ́ ilé ولبدليل أن الشافعية قال كلاما كثيرا عنهم wọ́n ni torí pé wọ́n ni pẹ̀lú ẹ̀rí pé ṣàfẹ́yí ó sọ̀rọ̀ tó pọ̀ nípa wọn kàkọ́lìhì mathalan wọ́n ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mọ́mù ṣàfẹ́ sọ bákan náà pé fún bí àpẹẹrẹ pé law anna rajulan tasawwafa nahari la awalan nahar ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀sán báyìí ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀sán tó bá bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ súfí láyá kí zuhuru àsìkò zúrù ò ní ti tó bí àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀sán ṣe bó ṣe súnmọ́ àsìkò zúrù tó yẹ ni bí bá bẹ̀rẹ̀ súfí ní ìbẹ̀rẹ̀ àkọ́kọ́ àsìkò ọ̀sán tásìkò zúrù ọba fi tó imamu shafi'i ni kò sí bí ò tẹ̀lbísù iblis níbi ìjáuzi page 370 wọ́n ni wàkọ́lá aydan imam shafi tó sọ wípé wọ́n ni ma lazima ahadun asufiyata 40 yawman fa'ada ilayhi aqluhu abadan ẹnìkan ò ní dúnímọ̀ sufiya ìmọ̀ sí sufi imam shafi ní ẹnìkan ò ní dúnímọ̀ sí sufi 40 yawman 40 days fógójì ọjọ́ fàáyádà ilé yìí akìlùhù kí láàká ìrẹ̀ tó wá padà sí kó tó padà sí lórí mẹ́láyé yóò gọ̀ tán parí pátápátá ni pé èyàn kan ò ní ṣe súnfí fún ogójì ọjọ́ péré kí láàká ìrẹ̀ tó padà sọ́dọ̀ rẹ̀ mọ́ ibi tí wọ́n ti bà láàká ìrẹ̀ jẹ́dé فرقة معلومة عند علماء الإسلام يسمونها أحيانا بالزنادقة وأحيانا بالمتصوفة ولله جوكو ني القرن الثاني الهجري أواني أوها يبي أوان فرقة كمبي تي àwọn ọgbàjú ọlọ́dọ̀ àwọn àfáà tó mọ́ ń pè wọ́n nígbà mí wọ́n mọ́ pè wọ́n ní azanadikọ̀ nígbà mí wọ́n mọ́ pè wọ́n ní almutasawwifa wọ́n ni amma imam ahmed faqad kana mu'asiran lishafi'i wa tilmizan wọ́n ní imam ahmadu ní ta mọ̀ ní pé ọmọ kéwú ni wọ́n jẹ́ ẹni tó dẹ̀ lògbà ni wọ́n jẹ́ fún imam shafi'i rahimahullahu ta'ala wọ́n ní tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní fi awwalil amri faqad athara anhu aqwalun kathiratun fi at-tanfir min afradin mu'ayyanina nasabu ila tasawuf wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà imam shafi'i imam ahmad rahimahullahu ta'ala tí wọ́n ń lé àwọn èèyàn sá kúrò níbi àwọn èèyàn kọ̀ọ̀kan àwọn individuals àwọn èèyàn kan tó jẹ́ sí pé àwọn fira wọn ti sọ́dọ̀ ibi tasawuf tán láwọn ṣe súfí kàkọ́lìhì fi rọ́jìlìn jáà yẹstẹ̀ftíhì fi kalamin harith al-muhasibi wọ́n gẹ́ bí ọ̀rọ̀ imam ahmad tó sọ fọ́kùnrin kan tó wá imam ahmad sọ pé la ara laka an tujalisahum imam ahmad ní èmi ò rí dípò lóore fún ọkọ̀ òjòkó pẹ̀lú àwọn tàn wí in rí pé ó dá fún ọ nínú ẹ̀sìn rẹ yóò kóre bá ọ kó máa jòkó pẹ̀lú àwọn súfí qala ahmad ibn hanbal ok wa dhalika ba'da an ittala'a ahmad ibn hanbal ala ala majalisihim wọ́n padà rí àwọn ìjòkó wọn tó máa ń jòkó Imam Ahmed rí wọn lórí àwọn ìjòkó tó máa ń jòkó yìí pé tẹ́bá ti jòkó yìí ẹkún ni wọ́n máa sún tó náà fi ń sẹ́lọ́ ọba gbàtí Imam Ahmed wá rí àsírí wọn wípé ẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe rẹ̀ ìlànà tẹ́yìn lẹ́gbà sí náà ọba rẹ̀ wọ́n máa ń jókòó kánú yajlisuna fiha lilbuka wa muhasabati nafsi kama yaz'imun àti láti máa tẹ̀sírò ẹ̀mí ara wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń rò páwọn ṣe yẹ walkalamu ala hadha walkalamu ala alwasawis wa khataratil qulub bákanáà ká máa sọ̀rọ̀ lórí àwọn alwasawis àtàwọn khataratil qulub àwọn tí máa ń wá sínú ẹ̀mí àwọn ròyìnròyìn inú ẹ̀mí inú wọn máa ń discourse nínú àwọn ìjòkó wọn ọ̀rọ̀ yìí ni ìròrí alwasawis àti kọtọ̀rọ̀tù kòlúbù yìí iṣẹ́ àwọn falasifa ni iṣẹ́ àwọn philosophers ni àìmẹ́yí àgbákò òun ló tàtíbẹ̀ jáde sọ́dọ̀ àwọn oníṣúfí al'imamu ahmad ala dhalika qala li sa'irihi muhadhdhiran iyahu ìgbà tí mama ahmad rí nǹkan yìí bá wọn ní súfí ṣe ń ṣe nígbàtí ẹni yẹn wá bí léèrè béèrè nípa ipé sóhun lè jòkó pẹ̀lú wọn lẹ́ni tí ń ṣe ìkìlọ̀ fẹ́ nìyẹn àmì mujalasatihim wa kutubihim Imam Ahmed sọ pé kíyàmá ó hàzárọ̀ ẹni kó má jòkó tì wọn bákan náà ó hàzárọ̀ ó tọ́ ẹni lára kó bí makatira wọn ó ní iyyaka wa hadhihi al-kutub Imam Ahmad ní sọ́ra fún àwọn tíra yìí tí àwọn ní Sufi kọ yìí àwọn tíra tó ń wò yìí tíra bídá ni tíra nù ni والذي يبدو أن الإمام أحمد بن حنبل رضي الله عنه قال هذا الكلام في مطلع القرن الثالث وللي توسيها نبي إمام أحمد صوري ní ìbẹ̀rẹ̀ alqarnu thalith ni yani pé century ẹlẹ́kẹta ìbẹ̀rẹ̀ century ẹlẹ́kẹta ni Muhammad sọ̀rọ̀ yìí walakinna hadha alqarn ma kada yaktamilu hatta zahara tasawwufu ala títí tó fi jẹ́ sí pé a sufism a títí tó fi jẹ́ pé sufism padà hàn dáadáa so lórí àkíkọ̀ bí wọ́n ṣe rí gẹ́gẹ́ lórí bí sufi ṣe rí gẹ́gẹ́ sẹ́ntúrì ẹlẹ́kẹta yóò parí tí ma Muhammad sọ̀rọ̀ ní bẹ̀rẹ̀ sẹ́ntúrì yẹn sẹ́ntúrì yẹn ó parí títí tó fi jẹ́ sí pé in tán pè ní àkíkọ̀ àkíkọ̀tù sufiyya àkíkọ̀tù tasawuf ó padà hàn gẹ́gẹ́ wọ́n ni wà tashara fil ummati intisharan dhari'an kíní ìwá fọ́n káàkiri nínú umma láwùjọ mùsùlùmí ní ìfọ́n káàkiri tó ẹ́pẹ́ kíní tí ó tó lágbára gan wàsàtọ́ al-mutasawwifatu an yudhiru ma kanu yukhfuna yukhfunahu sabiqan gbogbo táwọn ní súfí ti máa ń fi pamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àsìkò yìí ni wọ́n ṣe gẹ́ni ìgbà yìí láti máa fi hàn sáwọn èèyàn orísìí àwọn àkídà wọn tẹ́gbẹ́ pamọ́ والمطلع على الحركة الصوفية من أول نشأتها إلى حين ظهورها العلني على ذلك على ذلك النحو يجد أساطين الفكر الصوفي يجد أساطين الفكر الصوفي wani ẹni tó bá dẹ̀ tó bá wo bí haraka sufi ṣe bẹ̀rẹ̀ ní ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ wọn gẹ́gẹ́ nígbàtí wọ́n bẹ̀rẹ̀ sí fira wọn hàn ní fífẹ́ hàn síta gẹ́gẹ́ báyìí wọ́n ni yóò rí oríṣiríṣi àwọn ìròrí àwọn súfí tí ń bẹ lásìkò yẹn so wọ́n wá ní fil-qarni ath-thalith wal-rabi' al-hijriyayn kanu min al-furs walam yakun fihim walam yakun fihim arabiyyun qat wọ́n ní àwọn ìgbà tó di sẹ́ntúrì ẹlẹ́ẹ̀kẹta sí ẹlẹ́ẹ̀kẹrin ní sẹ́ntúrì ẹlẹ́kẹta sí ẹlẹ́kẹrin ní hijrọ́ àwọn wọ̀nyí wọ́n ti wà ní furus wọ́n wà ní fásíà ń gbà yẹn wọ́n ni wà lam yakun fihim arabiyyun qat wọ́n ni kò sí lárúbá kankan wọ́n gbà sufi satajidu anna tasawufa walwajhu al-akhar litashayyu' tí yẹ bá wá wo ìtànpẹ̀ ní sufism dáadáa tẹ́ bá stọ́dì ẹ̀ dáadáa èyí ó rí àtàsọ́wùfù yìí ojú ojú kejì tàṣáyú ẹni ìdàkejì tàṣáyú ẹni àdàpé tàṣáyú ẹ̀ ìyẹn ni pé ṣíà àwọn ṣíà òdìkejì wọn ni àwọn ní súfí nítorí wípé ìtànjẹ́ kó yé wa wípé ìròrí tàṣáyú ẹ̀gẹ́ ló bí súfí ló bí tàṣọ́wùfù ló fi jẹ́

so ibá ní sí so irú àwọn mabadi'u yìí ó pa ṣíyà àti sufi papọ̀ àtàwọn ẹ̀mí insha Allah fẹ́ pé àpàdà mọ́ mú ẹnubà so lẹ́yìn ilé ìbáyìí ló fi jẹ́ sí pé wa anna ahdafa at-tasawwuf wa hajjafu àwọn oníṣíà àtàwọn oníṣúfí tàbá ní kí agbèyẹ̀wò síra wọn nǹkankan náà ni tàbá ní ká agbèyẹ̀wò síra wọn lásùnmọ́ nǹkankan náà ni fi siyasa hajjafu wọn níbi siyasa níbi ọ̀rọ̀ adarí ìlú hajjafu wọn ni èròǹgbà wọn bákan náà ni bákan náà ni آه، والمهم هنا هو التذكير بأن التصوف بلغ غايتها وذروتها من حيث العقيدة والتشريع في نهاية القرن الثالث حيث استطاع الحسين بن منصور الحلاج أن يظهر معتقده على الملأ وذلك ولذلك أفتى علماء العصر بكفره وقتله فقتل سنة وني إليتي أبتكي نبي أفيرنا روالتي afẹ́jẹ́ ká mọ̀ wípé ìtànpè ní súfí gangan wọ́n ni ó dógóngógó ẹ̀yà rẹ̀ èròǹgbà rẹ̀ ó dógógó ẹ̀ ó sì dé góngó ríbi tí ń lọ lásìkò níbi àkídà àti nínú ìmú ẹ̀sìn tuntun wá ìmú ìmá sòfí sínú ẹ̀sìn ní ìgbẹ̀yìn kọrùnù al-Husayn bin Mansur al-Hallaj ọkùnrin tán pè ní Hallaj yẹ ìgbà tó ìgbà yẹ gan òun ló fi àkídà rẹ̀ hàn òun ló fi àkídà rẹ̀ hàn sí gbogbo ayé wọ́n ní tọ́rẹ̀ jẹ́ pé àwọn àfáà lásìkò yẹn wọ́n ṣe fatuwa wípé àhàlájì ń kọ́ ohun kèfèrí ni wọ́n dẹ̀ ṣe fatuwa wípé kápa ní ọdún 309 hijiri ni wọ́n ṣe fatuwa kápa àhàlájì lẹ́yìn tó pa wàsó ila sufiyatul akharun ìgbà tó pa hallaj tán wọ́n bí àwọn súfí tó kú lérè pé sẹ́yìn náà sí irúnkan tí hallájú pẹ̀pẹ̀ sílẹ̀ wà lórí ẹ̀ o ń kálukú wọn sẹnu ọkẹ́ mú ni irúnkan tí hallájú gbé bọ́ta tó ń lè wí síta yẹ táwọn afáfi ṣe fátúwá lórí ẹ̀yẹ ìkankanu so lẹ́yìn lè a ti rí wípé ìgbà tí súfí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí tu wahdatul wujud wọ́n kọ́ bẹ̀rẹ̀ láti tu al

tó bá ti ń bèèrè kí ni húwà yẹn wọ́n ti ma wípé jẹ̀dìdù ní ẹniyẹn ò tí wà sọ́là nìyẹn tó bá ti wà sọ́là wọ́n ní bí ó lèrè húwà tó fi mọ̀pọ́lọ̀ ní ń pè ní húwà kò sí ìbá nìsì so èyí tán pè bẹ́ẹ̀ ni pé gbogbo èyẹ̀yẹ̀yẹ ọlọ́run ni ló fi jẹ́ sí pé lọ́dọ̀ àwọn onísúfí àwọn ashabu wahdatil wujud kò sí nǹkan tán pè ní halal àti haram tó pé gbogbo ẹ̀ ainun واحد nǹkan كان kan náà ni gbogbo ẹ̀ so yíba ní kí àti khamru àti laban nǹkan kan náà ni a ní wahdatul wujud ká ní gbogbo nǹkan yọ kan ni kò yíba ní sí so kò dẹ̀ sí kàtà ń pè ní teklif kò sí kàtà ń pè ní pé yẹn ńlá ẹ̀sẹ̀ bọ̀yàn lọ́rùn nítorí pé àti mọ̀kálífù àti mọ̀kálàf àìlò kan náà ni gbogbo àtọ́lọ́wọ́ bá tó ńlá ẹ̀sẹ̀ bọ̀yàn lọ́rùn àtàwọn èèyàn tó ńlá ẹ̀sẹ̀ bọ̀ lọ́rùn aláàjú sọ insha Allah padà débẹ̀ pẹ̀lú gbọ́lọ́wọ̀n tọ́lọ bá ní kásìkò wà débẹ̀ aláàjú sọ ó ní ó yà mí lẹ́nu gan ẹ wá ń sọ pé ṣẹ̀ríà ẹ ń sọ pé ṣẹ̀ríà mẹ́nin mukallif wa mẹ́nin mukallaf ta àtẹni tí ń lẹ́sìn bọ̀rẹ̀ lọ́rùn gan àtẹni tí ń la ẹ̀tẹ́ lẹ́sìn bọ̀rẹ̀ lọ́rùn kí làwọn méjèèjì ọlọ́run làwọn méjèèjì náà ilé ilé àwọn ọ̀rọ̀ tí sí àkídà yẹ so ìgbà yẹn ni hallaju fi wá kìí ṣe hallaju nìkan ló ní wahdatul wujud lọ́dọ̀ ahmadu tijani nínú jawahirul ma'ani inshallah báyá padà kayẹ náà òun náà fi àkídà wahdatul wujud rìnlẹ̀ nínú jawahirul ma'ani kìí ṣe òun nìkan abu yazid al-baslami òun fi rìnlẹ̀ kódà bí abu yazid al-baslami ṣe burú tó yẹ àtúrí àwọn kan tán ní ọmọ kéwùl abu yazid al-baslami tó jẹ́ bí junaid àti shibli

ó ní ọ̀rọ̀ tí Abu Yazid al-Bastami sọ bó ṣe yáwó ètò yẹn Abu Yazid al-Bastami burú gan wallahi <laughs> ẹnìkan fẹ́ wọlé jọ kan wá kalẹ̀kùn wá ní talọ́wà nílé ó ní máa fi bayti illahu ó ní kò sẹ́nì gaga nílé Ọlọ́run ni èmi tí mo wà nílé Ọlọ́run ni èmi tí mo wà nílé tí mo ń ọlọ́lọ́run lòun bó ṣe wá burú tó yìí Junaid sọ wípé ọ̀rọ̀ tí Abu Yazid sọ yìí ó lọ́rọ̀ ẹni tí ò ti ma àkíkọ̀ Sufi ni ó ló sì ní mẹ́rin lọ bá Ọlọ́run pé kò òun fẹ́ kó gbé wahdaniyyawo òun wọ́n fẹ́ kó gbé ìjọ kan ṣíbílí tó wá ní kí ni jùnédù tó ń sọ ọlọ́rọ̀ jákújákú ni ó ní kódà ibi tí Abu Yazid al-Bastami ibi tó ya òpèdé nínú ọ̀rọ̀ súfí ó ní tó bá ibi ń bẹ láyé lónìí ó ní Islam lọ́dọ̀ ìkanlọ̀ ọmọ kí wò ní ibi tí ó gbọ́ súfí yédé Abu Yazid al-Bastami látara ọ̀rọ̀ tí ó sọ yìí ó ní ibi tí ó gbàgbọ́ yé súfí dé tó bá yọ́ islam yóò dẹ̀ ẹ̀sẹ̀ kọ́ súfí lọ́dọ̀ kan náà ọmọ kíwò òun ni kìí ṣe lọ́dọ̀ ti ẹ̀gẹ́ ó ti kéré jù ó ti pọ̀jù fẹ́ni tí ó kọ́ Abu Yazid al-Bastami ní tasawufu nìyẹn tí yóò ẹ̀sẹ̀ lọ kọ́ lọ́dọ̀ ọmọ kíwò ẹ̀yìn sókè láyé fàyọ́ mẹ́ ni pé mo fẹ́ jẹ́ ká mọ̀ bí àwọn wọ̀nyí bá ṣe le tó lórí àkídà wahdatul wujud wọ́n bẹ lọ́dọ̀ Junaid àwọn táwọn wí kò sí ẹnìkan tí ó dé rọ́yà ò ní mọ̀ Shibli tí ò ní ma Abu Yazid al-Bastami tí ò ní ma Hallaj tí ò ní ma Ibn Arabi àwọn eléyìí àwọn ashabu wahdatil wujudi ni àwọn tí wọ́n pèpè sí wahdatil wujudi jùlọ nìyẹn kò rí báyìí nísìnyí so débi wípé Abu Yazid al-Bastami olóhun dé martaba kan tó jẹ́ sí wípé Ọlọ́run bá ní kẹ́lá padà gbé gbogbo tẹ̀klífù kú fóhun òun ò ní láti kírun mọ́ torí pé àwọn ní Sufi wọ́n láwọn dé mọ́bílágò kan wọ́n láwọn dé mọ́rútàbà kan tó jẹ́ sí wípé gbogbo tẹ̀klífù yẹn Ọlọ́run bá ti gbé kó fáwọn nítorí pé àwọn ní Sufi wọ́n pín àwọn sí méjì àìbáadà àwọn àwámú ń bẹ àìbáadà yẹn pé ìjọsìn àwọn àwáwọ̀ndọ̀rùkú èèyàn ìjọsìn sí wọ́n ń àwọn àwọn tó jẹ́ ní ẹ̀sà ìbádà tí wọn ó yàtọ̀ fún ti wáyìí gbogbo tó jọ́rọ̀ yàn fáwà yàn kò jọ́rọ̀ yàn fún wọn mọ́ àwọn tó jẹ́wọ̀ fáwà kò jẹ́wọ̀ fáwọn mọ́ nítorí ẹ̀ wọ́n lè mutí nítorí ẹ̀ wọ́n lè ṣe zìnà kódà wọ́n lè ṣe kúfùrù kò sí gàtún wà lè ṣe ẹnìkan náà ń bẹ níbi tí ó jìnà sọ́dọ̀ wá wíwá àwọn ìyàwó ni

wo àwọn ìyàwó mọ́kànlá àwọn ètí jẹyọkan lọ kò sí nǹkan tọ́fà kódà ó tó lè sọ fún yín wípé ẹyọkan tó tún rí nǹkan òun náà tó lẹyọkan yẹn torí pé àtòun àtẹyọkan náà nǹkan náà ni wọ́n ẹ́ nínú nǹkan tó wáhádátùl wùjúdì ọba wọn débi wáhádátùl àdìyàn wọ́n pè kẹ́kẹ́ ní wáhádátùl àdìyàn pé ni gbogbo ẹ̀sìn tí ń bẹ pátá àti ìwọ tó ṣe kúfúrù àti ìwọ tó ń ṣe tawhid bákan náà ni ẹmọ̀gbọ́n tó ma ní ọlọ́run kan náà ni gbogbo wọ́n sẹ́yìn fánàyí pọ̀ ẹfí wẹ́fí fún karukúlẹ̀ àkídà ọlọ́run kan náà ni gbogbo wọ́n sẹ́yìn àkídàtu wahdatil adiyan ni àkídàtu wahdatil adiyan gbogbo ẹ̀sìn bákan náà ẹyọ kan náà ni wọ́n débi wípé kódà lọ́dọ̀ àwọn onísúfítà ń sọ yìí lọ́dọ̀ wọn wọ́n gbà wípé fìràún gan ọ wà lórí tawhid ju ànábì Mùsá lọ ẹwà lọ́ì yílọ́bà torí pé fìràún na ma ilmù haqiqa Mùsá ọmọ ó ní ana rabbukumul a'la èmi lọ́wọ́ bá yí ilmù haqiqa nìyẹn ebi wahdatul wujudi nìyẹn tàwà lọ́lọ́ mi bá ṣe fìràún náà àgbákò ń bẹ́ndì wahdatul wujudi yẹn wallahi bí ẹ bá ṣe gbọ́ yé sí tí ẹ bá ti gbọ́ wahdatul wujudi yẹn sí bẹ́ẹ̀ yẹn ṣe ha yẹn ní ṣe hàmọ́ kéèsè ìmà lọ́dọ̀ àwọn oníṣúfí wallahi ìmà ní kéèsè ìmà tó ẹgbẹ́ tó wò bá tí ìmà o tí ìdé rọ́yà nínú tasawuf kò tí yẹba anything so inú àwọn tó inú àwọn tí wọ́n wá pín ìròrí káàkiri Áfíríkà tán pín káàkiri Áfíríkà o ni Ahmadu Tijani bí ogun súfí báwọn súfí tó jẹ́ àwọn ọmọ kéèkéé súfí tó bá ma hallaj tí wọ́n ma abu yazid al-bastami tí wọ́n ma junaid tí wọ́n ma shibli tí wọ́n ma ibn arabi mọ́ mọ̀ yí pé wọ́n ma ahmadu tijani àti ibrahim niyas wọ́n agbọ́rọ̀ kò sẹ́ni jọ́ yẹsù fídíò ní ma ahmadu tijani àti ibrahim niyas pàápàá jùlọ tó bá jọ ma afirika so ibá ní sí so ọgbọ́dọ̀ ma tí ọba ma yókù yọ mẹ́ntàn òun ló pọ́n àkídà yí káàkiri afirika jùlọ kò so ala kulli hal ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fi àkídà yẹn hàn gẹ́gẹ́ òun náà ni kọ́rùnù ẹlẹ́ẹ̀kẹta ìparí kọ́rùnù ẹlẹ́ẹ̀kẹta àti ìbẹ̀rẹ̀ kọ́rùnù ẹlẹ́ẹ̀kẹrin òun ni Hallaj ṣe ìlànà òun ló kéde fún gbogbo ayé nípa àkídà wahdatul wujud débi pé kódà illa al-khinzir tí è bá sáwọn ẹlẹ́dẹ̀ yìí àwọn ẹlẹ́dẹ̀ náà Ọlọ́run ni wọ́n wallahi ọlẹ́lẹ́dẹ̀ Ọlọ́run ni gbogbo wọn wa mal ilahu illa ra'ibu fi kanisati kò dẹ̀ sí ń dánpẹ̀ lọ́lọ́run ju pásítọ̀ tó wà ní chọ́ọ̀kì náà lọ eh ana man ahwa wa ó ní èmi náà lọ́lọ́run tẹ́ ń fẹ́ hùn ọlọ́run tẹ́ ń wáyẹ ọlọ́run tẹ́ èmi náà ní èmi lọ́lọ́run lọ́ ẹ̀mí méjì ni wá ṣùgbọ́n ara kan ń lò ẹ̀mí méjì ni wá ṣùgbọ́n yọkan náà ni wá tó bá ti rọ́lọ́run ó ti rí mi nìyẹn bọ́ bá ti rí mi káàkiri

nínú tí ń èèyàn ni etí imú ẹnu ó ní gbogbo nǹkan yìí ń tọ́pọ̀ ni àmá gbogbo nǹkan yìí ń tọ́pọ̀ yìí ẹyọ kan náà ni wọ́n ń jẹ́ ẹ̀dàkùn òtọ́ ni àbò ìtọ́kọ́ <laughs> wàláì ẹnìkan náà ló gbé gbogbo ẹnìkan àtójú àti mú àtẹ́tí àti fún àtàwọn àtọrùn àtàyà gbogbo ẹ̀ pátápátá nǹkan nǹkan tọ́pọ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápápọ̀ ó di kíni ó di ẹyọ kan gbogbo ẹ̀ ṣe rí tí ó tó kan náà ni gbogbo ẹ̀ ọlọ́run náà ni gbogbo ẹ̀ ni kí ni mo mú lọ́wọ́ yìí in tó gbé sábẹ́ rẹ̀ kọjá ìtumọ̀ in tó ní pé ọlọ́run ni so ibá ní sí yìí so ilé yìí báyìí nínú àwọn àkọ́ ìdù wọn ni tó yẹ sí pé ìgbà tó padà wá fi hàn òun ní lásìkò tán sọ yìí tí Hallaj tí ó dé àti òfin tó ṣe ìlànà àkídà wọn ní Súfì inshallah ẹ jẹ́ kí n sáré wo ẹ jẹ́ ká sáré wo àwọn ọ̀nà bí tí àwọn ìgbàgbọ́ àwọn Súfì lórí àwọn nǹkan wọ̀nyí kí ń gbábẹ̀ yẹ́ fi kankan rílẹ̀ nínú àwọn kan tó fẹ́ fẹ́rẹ̀ lẹ́lẹ́kan inṣáàlá àwọn oníṣúfí lórí àwọn nǹkan wọ̀nyí wọ́n ní àwọn àdìsọ́kàkan nípa Ọlọ́hun Ọba wọ́n láwọn àdìsọ́kàn wọ́n tán ní lórí ẹ̀ nípa annabi sallallahu alaihi wasallam wọ́n láwọn àdìsọ́kàn wọ́n tán ní lórí ẹ̀ nípa aljanna àti iná wọ́n láwọn àdìsọ́kàn wọ́n tán ní lórí ẹ̀ kò ibá ní sí yìí so uh, ilé yìí báyìí tó yẹ ti wípé gbogbo ẹnikẹ́ni tí ò bá nírọ̀ àwọn àdìsọ́kà tàà ń wí kódà nípa Khadiru ó láwọn àdìsọ́kà wọn tí wọ́n ní lórí ẹ̀ kò yíbá ní sí yìí ló fi jẹ́ pé àwọn onísúfí wọ́n lè fi ìtàn Khadiru àtànẹ́bì Musa tó wà nínú Suratul Kahf yẹn wọ́n lè fi ilmul haqiqa ni khadiru ma ilmul haqiqa dẹ̀ lágbára jùlọ sharia lọ Ọlọ́run fi ní kí Musa lọ kọ́ ma lọ́dọ̀ khadiru ẹ máa gbọ́ dáadáa tó yẹ pé wọ́n dà lórí rédíò wọn ma sọ kò yí bá ní sí so wípé a pípa láṣẹ tọ́lọ̀wọ́ bá ní kí lápa Musa láṣẹ láti lọ kọ́ ma lọ́dọ̀ khadiru yẹn òun ló jẹ́ kó yọ wáyé pé nǹkan tí khadiru ní lọ́wọ́ ojú tó wà lọ́wọ́ Ànábì Musa lọ pé ilmu sharia àyẹnà ń pè ní ilmu zohir ilé ìta ń pè ní ilmu hakíkọ̀ yẹn ń pè ní ilmu bátini ẹ́ ọ̀nà ń pè ní bátini bátini yẹ ni khadiruma zohiri yẹ ni musama so yíba ní sí yìí so ló fi jẹ́ sí pé lọ́dọ̀ wọn anabi khadir alayhi salatu wassalam so ibà ní sí yìí ó ní ọlá ju ànábì Musa lọ ẹ̀dàmà yí pé ànábì Khidr alayhi salatu wassalam ala khilafin bayna al-ulama yí pé tó ti ẹjá ànábì Ọlọ́run bá ní àbíkọ̀ já ànábì Ọlọ́run a rí ní àwọn alul ilm tó ní Khidr ní isa ànábì Ọlọ́run kò tí ibà ní sí yìí so but al-qawl ar-rajih as lórí bí Khadiru alayhi salatu wassalam bó ṣe jẹ́ ànábì Ọlọ́run ọba ṣùgbọ́n bí ànábì Khadiru alayhi salatu wassalam bó ṣe jẹ́ ànábì Ọlọ́run ọba tó yìí ìtìfákọ́n kọ̀lọ́lá tó ànábì Musa alayhi salatu wassalam kọ́lọ̀wọ́ bá lẹ́kẹ́lá wá ní kíyàn lọ e, e, e, àwọn àfáà máa ń jẹ́ kó yíwa nínú tafsiri pé a jẹ́ sí pé alfadilu ó lè kọ́mù lọ́dọ̀ kò túmọ̀ sí pọ́mọ kéwù ní tí wá ju àfá rẹ̀ lọ kò yí báyìí sí ìtìfákọ̀n anẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó ju Jibril lọ ó ju gbogbo ẹ̀dá lọ àbí ẹ̀kọ́ ni anẹ́bí dẹ̀ kọ́ wà lọ́dọ̀ Jibril alayhi salatu wasalam allamahu shadidul quwa inú suratul najm allamahu shadidul tó bá so ẹ̀ sì lè sọ wípé Jibril alayhi nítorí pé ànábì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó ti wájú ànábì sallallahu alaihi wasallam lọ so kí ni pé wọ́n ní àwọn àdìsọ́kàn wọn lórí àwọn ẹni tí a ń wí tí ó ti bá ẹni sí yìí lẹ́yìn eléyìí báyìí nínú àwọn nǹkan tí àwọn ní súfí tí wọ́n tún máa ń fi ń rinlẹ̀ tí wọ́n dẹ̀ máa ń takò tọ́dẹ̀ máa ń pẹ́pẹ̀ kú ń bẹ́ẹ̀ nítorí àti lè kó bá wọn èèyàn òun náà ni kíyàn léyàn kọ́ kìtàbà ti súnnà kódà wọ́n gbà wípé ìmá kọ́ kìtàbà ti súnnà wọ́n gbà wípé ìmá sàsìkò lófò ni débi wípé ìkan nínú àwọn onísúfí a ọmọ kéwù rẹ̀ kan in ti fi ń kọ ẹ̀kọ́ ó wá jábọ́ lọ́wọ́ rẹ̀ ìgò hínkì ẹ̀kọ́ ìgò tàdá rẹ̀ ó wá jábọ́ lọ́wọ́ rẹ̀ ìgbà tí àfáà rẹ̀ sọ fún kó mú ó ní ó sì gbé òhò rẹ̀ ìpamọ́ ó gbé ó fi àbùkù kankan yẹ débi wípé ó gbà wípé ìmọ̀ kọ́ ìmọ̀ ìmọ̀ kọ́ ìmọ̀ lẹ̀ so bí wọ́n ṣe rí lélẹ́ ìláì débi wípé kódà àwọn tó ń gbà wípé ìmọ̀ kọ́ ìmọ̀ hadith pé aláfẹ́ mọ̀ sahih wọ́n ni ìdá alùmọ̀ nítorí wípé àwọn àmà hadith tó wà sahih àti da'if láti di kashu direct kashu alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì láti dípa àwọn gbà lọ́tọ̀rọ̀ ànẹ́bì ni ó sọ fáwọn hadith yìí sahihu ni ló fi jẹ́ pé onísúfí ọ̀bọ̀ta hadith tó jẹ́ pé mawdu' wallahi yóò sì máa lù yóò ní sahihu ni kí ló ó ti gbà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam direct pé àdísù sahih so if anything so gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí àti àti àti gbé àwọn èèyàn jìnà sí ẹ̀sìn Ọlọ́run Ọba tó lálàáfíà ni nítorí àti dá al-umma ni kò yí bá nísìn so nítorí àti kó àwọn èèyàn sí wàhálà ni náà a eléyìí báyìí lára àwọn nǹkan tí àwọn ní Súfí tí wọ́n ní àwọn àdìsọ́kàn tí ò dá nípa rẹ̀ ni now ẹjá bẹ̀rẹ̀ àdìsọ́kàn wọn nípa nabi sallallahu alaihi wasallam àdìsọ́kàn wọn ní súfí nípa nabi sallallahu alaihi wasallam òun ni wípé ànábì gangan fún ara rẹ̀ lọ́lọ́hun òun sì ni qubbatul òun ni

ẹni tó wà lókè al'arṣi tá ma ń sọ ẹ annabi sallallahu alaihi wasallam fún rẹ̀ ni annabi sallallahu alaihi wasallam fún rẹ̀ òun ló wà lókè al'arṣi so eléyìí báyìí láti sọ́kàn wọn sá annabi sallallahu alaihi so eléyìí báyìí náà ń pè ní

àwọn ọmọ pàdé ànẹ́bì ní fètètè báyìí yaqzatan la manaman kìí ṣe lójú oorun ní yíyajúlẹ̀ báyìí tẹ́yìn sùn àwọn ọmọ pàdé ànẹ́bì sallallahu alaihi wasallam bákan náà àwọn ọmọ gba ẹ̀sìn látọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam táwọn bá pàdé gbogbo ilé ah, tijani so ibà ní sí yìí débi wípé Ahmadu Tijani olóhun gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nkẹ́kẹ́ síwájú ànábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ kí n ka díẹ̀ fún wa ńbẹ̀ níbi ìtúwọ́n lábẹ́ hakíkọ̀ Muhammadiyya yìí ó gbé àwọn bùkátà kan síwájú ànábì kò sí ìkàkátà ànábì òbí yá mẹ́nu àwọn bùkátà yẹn àwọn bùkátà sallallahu alaihi wasallam òun ó ní ahmad tijani nínú jawahirul ma'ani mujadala ya kọ́kọ́ page 59 kalawun ga tí ahmad tijani sọ mẹ́ ó ní yazharu alayhi yani ay atijani min athari jaddihi wa quwwatihi ejeje fi yele eja lọ sí bele kejì yìí eléyìí tó fẹ́ eléyìí tó fẹ́ lọ báyìí in tó fẹ́ ṣàlàyé bí eléyìí ni pé irú àwọn nǹkan tí ma ń ṣẹlẹ̀ sáà Nabi sallallahu alaihi wasallam tí bá ń gba wáhíyù yẹn tí ma ń ṣẹlẹ̀ sóhun àtúrò náà gba wáhíyù tí a wọ́n dábà yìí sí bet ohun ìfẹ́ bíbí yẹn sí abẹ́ ilé tí mo ń sọ yẹn inshallah para wọn lè yẹngbà tó bá yá page 76 ó ní قد أكمل الله تعالى لأبي العباس التجاني الشريعة ọlọ́wọ́ bá lè kẹ láti pé gbogbo òfin ṣẹ̀ríyà pátápátá fún Abul Abbas At-Tijani ọlọ́wọ́ bá gbogbo òfin ṣẹ̀ríyà ọlọ́wọ́ ti pé fún kama akmala Allahu fihi al-haqiqa ẹgẹ́ bí ọlọ́wọ́ bá lè kẹ láti pé ìmá haqiqa náà ẹgẹ́ bó ti pé fún Ahmadu Tijani kí lélẹ̀ ń sàlàyé Ahmadu Tijani jẹ́ kó yé wa wípé bọ́lọ̀wọ̀ bá lékẹ́ ṣe fún wa nínú pòun pé ẹsẹ̀ fánàbí sallallahu alaihi wasallam yẹn ṣẹ̀ríà yẹn kìí sàdábì nìkan Ọlọ́run bá pè fún lábẹ́ àfikọ̀ Muhammadiyya Ọlọ́run bá pè fún Ahmadu Tijani náà wán nǹkan kan tó wọ́n bẹ̀ta náà bí Ọlọ́run bá pè fóun òun náà ni àfikọ̀ àríẹ̀kọ́ ilmu al-haqiqa ilé yìí báyìí ló fi lọ́lá jù ànábì sallallahu alaihi wasallam lọ nínú òròrí wọn kò yí báyìí nìsí òun ló fi lọ́lá jù ànábì sallallahu alaihi wasallam lọ nínú òròrí wọn náà níbò mí nínú jawahirul ma'ani yana ó ní a'tani sayyidu waladi adam sallallahu alaihi wasallam ó ní ẹni tó jẹ́ olórí ọmọ ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ó fóun ní al-ism al-a'zam orúkọ tó tóbi jùlọ alkhos ni sayyidina ali karramallahu wajhahu ilé tó yẹ sí pé sayyidina ali nìkan ló níyẹn anábi tó fóhun náà bada an àtọ́ ní al-ism al bi maqamihi lẹ́yìn gbàtánàbí fóhun ní orúkọ tó tóbi jùlọ tó yẹ sí pé òun ànábì nìkan lọ́lọ́wọ́ bá adékẹ́lá yọ̀ǹda fún ní maqamu ànábì sallallahu alaihi wàkọ́lá tìjáni tìjáni tó sọ ó ní kọ́lá láhù sayyidu waladi adam ẹni tó jẹ́ olórí àwọn mànábí adam sallallahu alaihi wasallam ó ní ó sọ wípé ọlọ́sọ fún pé hadhal isma kọ́lá hadhal isma al'azam ó ní kọ́lá hadhal isma al-khass bi sayyidina ali la yu'ta illa liman sabaqa inda allahi fil azal annahu yasiru kutuban ó ní orúkọ tí mo fún ọ yìí orúkọ tí ó jẹ́ pé Aliyu ibn Abi Talib nìkan lásàlẹ́sà tí mo gbé fún ọ yìí ìrẹ́ Ahmad Tijani orúkọ yìí o la yu'ta a nífẹ́ nìkankan illa liman sabaqa inda Allahi fil azal annahu yasiru kutuban àyàfẹ́ tó bá yẹ kó ti wà nínú ìmọ̀ Ọlọ́run Ọba tó ti wà sí ẹni yóò máa rìn lórí ilẹ̀ ní ẹni tó jẹ́ kútùbù àwọn àkùtọ́bù yìí tó ráwọn ní súfí wọ́n ní àwọn ìpele kan lọ́dọ̀ wọn nínú àwọn ìpele yẹn ni àwọn àkùtọ́bù wà àwọn wọ̀nyẹ àwọn ni wọ́n tẹ̀lé àwọn gọ́ọ̀sù ẹ́ àwọn àkùtọ́bù ló tẹ̀lé wọn àwọn yẹn àwọn mójútó erigun mẹ́rẹ̀ẹ̀rin ayé àti pé gbogbo tọ́lọ̀ọba àdékẹ́lá bá fẹ́ ìdájọ́ ọlọ́ọ̀ba lórí ilẹ̀ ayé pátápátá àwọn ọlọ́ọ̀ba àdékẹ́lá máa ń gbé fún àwọn ẹni máa ń bá ọlọ́ọ̀ba ṣiṣẹ́ yẹn so ọlọ́ọ̀ba máa ń pàṣẹ sánmà ọlọ́ọ̀ba àdékẹ́lá gbé àṣẹ ilẹ̀ lé àwọn lọ́wọ́ bọ́lọ́ọ̀ba àdékẹ́lá bá ti ẹ̀fẹ́ ṣe nǹkankan àwọn wọ̀nyí lọ́wọ́ọ̀ba àdékẹ́lá wọ́n ránṣẹ́ sí àwọn ní darí alámẹ̀rí ayé àwọn tán pè ní àpọ̀ lọ́dọ̀ àwọn súfì nìyẹn wọ́n tó ń pa wọn kan ní àwọn wọ̀nyẹn àwọn tó kéré sí àwọn àtọ́bù díẹ̀ àwọn náà àwọn náà máa ń ṣe tasarruf nípa alámẹ̀rí ayé àwọn èèyàn ẹni tí ó dá fún ẹni tí ò ní dá fún ẹni tí ó lọ́kọ ẹni tí ò ní lọ́kọ ẹni tí ó pẹ́ láyé ẹni tí ó tètè kú èyí náà alámẹ̀rí yẹn náà tó wà lọ́wọ́ tí wọn àti gbogbo wọn àtàwọn nùjàbá àtàwọn àpọ̀ àtàwọn abdal àtàwọn tó jẹ́ ọ̀gá wọn tó jẹ́ àríyá gbogbo wọn ya wọ́n mọ́ ń pàdé nínú rọ̀ nínú ohò wọ́n ti máa ń ṣe mítìn lórí ayé kò yíra ní so ní amẹ́rù ti já ní sọ́nfà yí pé ẹni tọ́lọ̀ wọ́n bá ti mọ̀ yí pé yóò di ìgbà tó ń sọ̀rọ̀ nípa irú àwọn nǹkan tí ànábì sallallahu alaihi wasallam fún yìí àbírù nǹkan tó tọrọ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tánàbì sí fún yìí ó ní pé ó ní òun sọ bá ànábì sallallahu alaihi wasallam anna kulla man ahabbahu pé gbogbo ẹnikẹ́ni tó bá ti nífẹ̀ẹ́ òun ànábì òun fẹ́ kó ṣe kíníkà fóun ẹni tó bá ti nífẹ̀ẹ́ ẹni tó bá sì lè fi ní nífẹ́ Ahmadu Tijani kò ní kú láíláí àfi tó bá di wàlíyù fọ́tọ̀ án ọgbọ̀dọ̀ jí kó tó kú láyé ní ọgbọ̀dọ̀ jẹ́ ó dèwọ̀ púpọ̀ jẹ́ láyé di wòlí ẹni tó bá ti nífẹ́ rẹ̀ lára àwọn nǹkan tí ó bèèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam náà nìyẹn bákan náà ó ní òun ilé ìdájúmọ́ sọ yìí ó ní òun rí omi tó lè járe ó ní akhbarani sayyidu waladi Adam sallallahu alaihi wasallam ó ní ẹni tó jẹ́ olórí ọmọ ànábì adama ànábì sọlọ́sọlám ó sọ fún yàkọ̀lọ́ta lámẹ̀nàmẹ̀ ní yíyajúlẹ̀ ní fètètè láyé báyìí láìsí pé lójú oorun kọ́lá lè anta minal amini ó ní rẹ̀ ahmaru Tijani ó ti wà náà wẹni fọ̀kabalẹ̀ anta minal amini ó ti wà náà wẹni fọ̀kabalẹ̀

àbúbọ̀ fọ́sọ́ àbọ́pàwọ́ lẹ́yìn nígbàtí nígbà tó ń rìn tọ́ rẹ̀ ọ́ ọ́ sá ṣe kídímẹ́ kan fún ọ nínú àwọn kídímẹ́ tí yẹ̀mọ́ ṣe fún yẹn tó bá fi lè ṣe fún ọ àbó ṣe nǹkan kan mí fún ọ nínú àwọn ìṣe dáadáa wa kullu man at'amaka àti gbogbo ẹni tó bá fún ọ lóúnjẹ jẹ yadkhuluna al-jannata eléyìí báyìí ó nínú Jawahirul Ma'ani mujallad alákọ̀ọ́kọ́ page 129 ó wà ń bẹ̀ ṣe wá rí kìní kan bẹ̀ẹ́ jẹ́ kí sáré ìsàlàyé kìní kan yẹn bí tí àwọn tẹ́rí tán ṣe súfí pápájú àwọn tìjàníyà tán fi máa ń ṣe bá ṣe ń ṣe yẹn a máa ń pè kìní kan ní tẹ́rbíyà ṣe rí tẹ́rbíyà yẹn tẹ bá bá débì kan wọ́n wà ní kẹwàá ṣe béyà nítorí pé sọ̀látùl fátì lè máa ń gùn lẹ́kọ̀ọ́ èèyàn kankan ò lè ṣe láyé kó wúlò fún àyàfi ẹni tó bá ní ẹni tó bá ní ìdínú tó bá ní ìyọ̀nda kó máa ṣe sọ̀látùl fàtì látọ̀dọ̀ Ahmadu Tijani kí yàn tó lè ṣe sọ̀látùl fàtì kó tẹ lè wúlò fún bẹ́ẹ̀ kí gẹba ìgẹ̀rẹ̀ kò lè wúlò fún yín ẹ má Tijani báwo wá ni yóò ṣe gbà lọ́dọ̀ Ahmadu Tijani tí ó sì Tijani láyé má ó rọrùn ọ̀nà tó gbà rọrùn rí àwọn oníṣùfí mọ́ pé kí nìkan ní èyàn mo jẹ́ àrí gbígbọ́wọ́ yẹn ó fẹ́ gbọ́wọ́ Ahmadu Tijani ni ó fẹ́ gbọ́wọ́ Ahmadu Tijani bí àwọn àfáà tí ó máa ń lé ìlúwù sanad àwọn àfóò ní hadith àti àwọn àfóò ní Kùránì yẹ pé a fẹ́ jẹ́ kí sanad wa kó súnmọ́ta nabi sallallahu alaihi wasallam pé ẹni yìí ó ní ìjáza pé sanad àwọn oníṣú bí na máa ń lé ìlúwù sanad wọ́n máa ń lé pé kalẹ́ni

ìwọ náà ti gba ọwọ́ Ahmadu Tijani nìyẹn so tó bá ti wá dìgbà yẹn sọ̀látù ìfàtí ọmọ asánfàní fún ọ so in tán pè ní pé wọ́n ń gbọ́wọ́ nìyẹn ẹfẹ́ gébé yà in tán pè bẹ́ẹ̀ nìyẹn so ọfẹ́ gbọ́wọ́ Ahmadu Tijani wípé tọ̀rípọ̀ yí o ọfẹ́ máa ṣe wọ́n wà fún ọ ní yọ̀nda kò sí ìbáyìí sí ìgbà yẹn ìwọ náà wá ó ti di mọ̀kọ́dàmù ń gbà yẹn o lè dá záwíyà lẹ́ tí wọ́n náà ma ṣe ó ti ní ó ti gba ọwọ́ tọ̀ríkà ní ẹgbà inú ma wúlò fún kò ní báyìí nìsí ṣe wá rí eléyìí báyìí a nkẹ́kẹ́ni tó yá sí wípé ètí mo wá fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé gbogbo ẹnikẹ́ni tó Ahmadu Tijani tó bá ti gbọ́wọ́ yìí gbogbo ń tẹ́sọ́kọ́ wà fún Ahmadu Tijani ó wà fáwọn náà ló fi jẹ́ sí dá oko báyìí tó dá oko àkọ́kọ́ èrè oko tó bá kó tó bá fẹ́ kókó yẹ lálùbáríkà ọgbọ̀rọ̀ kó lọ fún séhù ọgbọ̀rọ̀ mọ́ fún séhù yẹ ló ń jẹ nítorí pé in tó fi ń wá ní aljanna nítorí pé yìí ṣe dáadáa sí séhù rẹ bí ìgbà pọ́n ṣe sí Ahmadu Tijani ni ẹ̀sùn Ahmadu Tijani gbogbo ẹni tó bá ti fóhun ló ń jẹ abẹ́ni tó bá ṣe kígbọ́ fóhun ẹ̀hẹ́ ló fi jẹ́ pé gbogbo mùrídí pátápátá ẹ ṣe kígbọ́ fún séhù yìí débi pé ẹ̀ẹ̀mọ́mtáwò ìyàláyà àkíjímá àwọn èèyàn lọ rọ oko oko tí wọ́n ẹ̀lẹ́rọ lẹ̀ yìí báwọn èèyàn bá rọrú oko bá ń lẹ̀ yìí ó sì ṣe kí ìṣẹ́ṣẹ̀ tàwà ní ẹ̀kó torí pé ìyà ń jẹ wọ́n ní Sudan ní kí là ń pègẹ́ Senegal ó ṣe khidma Tijani torí pé wọ́n ní Tijani lọ́dọ̀ then gbogbo tí wọ́n náà bá tó wá ṣe wípé ẹnìkan bẹ ní àdúgbò wa òun náà ń ṣe súfí ẹni tó bá jẹ́ tó jẹ́ ṣéwù rẹ̀ ó wá sọ fún ìyàwó rẹ̀ ó wá sọ fún kó sọ fún ìyàwó rẹ̀ pé kí ìyàwó rẹ̀ wá òun fẹ́ bá ìyàwó rẹ̀ sùn láàrin òun àti mà sí mùrídì rẹ̀ ní o ṣùgbọ́n tó bá délé ó gbọ́dọ̀ sọ fún ìyàwó rẹ̀ pé in tí ṣéwù fẹ́ bá sí rí ẹ ó gbọ́dọ̀ sọ fún pé ṣéwù ní kan wá ṣéwù sì fẹ́ pọ̀ wòlíì sí lára now ìgbàtẹ́ni yẹn wá délé ó wá sọ fún ìyàwó rẹ̀ pé àwọn ṣéwù ní kan wá yẹn wá òun wá wò pé búrùn òun ti sọ wípé ṣéwù fẹ́ bá sùn ó ti gba orúkọ̀ gbọ́rọ̀ mọ́gbà yọ́wà sọ fún fún òun kí ló sọ wọ́n lẹ́ ní kí wá náà ni mo ní kọ wá lásán kọ wá sọ kankan mọ́ mo ní kọ sọ kankan mọ́ padà lọ́bá ṣàkí mo ní kọ sọ tí mo rán sí ọ ìyẹwà lọ́bá àwọn ṣéwù ní pé kẹwí kẹ sọ kí ní fún mi kí ní tán fi rán yíyẹ ó ní ẹ̀wọ̀n láwọn fẹ́ bá yín sùn ni ìyẹ́kà kó gbajúyà ni orí ìyàwó sì pé nù pé à ìrẹ́nẹ̀ẹ́rẹ́ olè bá kàkiri ẹ̀yìn ní ẹ̀sọ fún mi ọkọ̀ wèrè kò sí ìrẹ́ tẹ́rbíyà ni inú tẹ́rbíyà ni wọ́n sọ fún ẹ pé kún inda shaykhika kalmayiti inda ghasilihi ma wà lọ́dọ̀ ṣéhù rẹ bí òkú ṣe máa ń wà ní ọ̀dọ̀ ẹni tí bá ń wẹ̀ ṣe ń pé tó kù bá wà lọ́dọ̀ ẹni tí bá ń wẹ̀ òkú èlé sọ pé àwọn ah, òsìwá fẹ́ ó yí síbẹ̀ ní so kò sí ìyàn bó ṣe máa ilé ìbá ìlà àwọn nǹkan kan tó yẹ́ pé wọ́n ti kọ́ wọn nínú tẹ́rbíyà ó dẹ̀ bá tẹ́rbíyà débì kan débi wípé gbogbo làákàyè rẹ̀ pátápátá wọ́n kò kúrò wàláì débi pé ìròrí tó máa rorí àti àwọn tasọ̀rùfà ti ẹ yóò yàtọ̀ fún tàwọn èèyàn gidi tẹ́ bá ń wẹ ma ọ̀pẹ́ kí ló ni torí pé nínú àwọn tàdìdáàtù kan bẹ́ẹ̀bẹ̀ yìí sẹrù bàyẹ̀ kan bẹ́ẹ̀bẹ̀ tó ẹkùn wọ́n sọ fún ẹ pé tó bá fi lé àwọn májẹ̀mú yìí tó bá fi lé tẹ̀lé nǹkan bá yọ ṣẹlẹ̀ sí ọ láburú ká ní ó gbọ́ pé irú àwọn aburú yọ ṣẹlẹ̀ sí tó ṣe tí now eléyìí báyìí wá ní ìgbà tí ahmed jẹ́ ni wọ́n lọ́fà ló fi jẹ́ pé ìgbà tí wọ́n gbé eléyìí tí wọ́n gbé wá láìpẹ́ yìí sí stadium yẹn ẹ wo irú àwọn nǹkan tí wọ́n ṣe fún nígbà yẹn kò yẹ báyìí nísìnyí so irú àwọn nǹkan yẹn nítorí àwọn àdìsọ́kàn tí wọ́n ti ní nípa ẹni tó bá ṣe khidma fún ṣéhù abẹ́ni tó bá fún lóúnjẹ abẹ́ni tó bá fún lẹ́bùn kò yẹ báyìí nísìnyí irú àwọn nǹkan yẹn irú àwọn tẹ́rbíyà yìí irú àwọn irú àwọn ọ̀rọ̀ yìí báyìí ni Tijani àbó ṣe khidma àbíbẹ̀ ní bẹ́ẹ̀ tí ẹ̀ fún ló ń jẹjẹ ní so ìrọ̀ ẹni báyìí kọ yóò wà jẹ́nà láìsí hisab kò yí báyìí nísìnyí so ṣe wá rí sọlátùl fàtí tàmà ń wí yẹnà ìyẹnà ní májẹ̀mú tí yẹn bá fẹ́ ka sọlátùl fàtí tí ó wúlò fún májẹ̀mú rẹ̀ mọ́ sọ́lẹ̀ kan omi tún lélé báyìí Imam eh, Ahmadu Tijani sọ pé la taqra eléyìí báyìí ọ̀rọ̀ eh, eh, jawharatul kamal jawharatul kamal ló sọ báyìí ó ní la taqra jawharat al-kamal illa bit-taharati al-mahiyya la taqra jawharat al-kamal illa bit-taharati al-mahiyya maka jawharat al-kamal àyàfi alwala àfi pẹ̀lú alwala lómi ọgbọ̀rọ̀ ká la bit-turabiyya ọgbọ̀rọ̀ fi tayammum ọgbọ̀rọ̀ fi ka jawharat al-kamal ẹ sì rí pé bá fẹ́ kírun tí ó bá rómi ó lè fi àlùwàlá níyẹ kẹsẹ̀ ó lè fi kírùn àbí ó lè fi kírùn ó lè fi sàwọn kódà bí ẹ̀bá ní jànáàbà lára ó lè fàlùwàlá níyẹ pẹ̀gbé ṣùgbọ́n jẹ́ ọ̀hárọ́tún kàmẹ́lì jù rún lọ ni nítorí ló jẹ́ pé àlùwàlá kankan ò lẹ́ni ẹ̀ àlùwàlá níyẹ pẹ̀ ò lẹ́ni ẹ̀rún kí ẹ̀rún bó lẹ́gbẹ̀ jàhárọ́tún kàmẹ́lì Ah, wọ́n ní lè annan nabiya sallallahu alaihi wasallam yahduru inda qira'atiha nítorí pé tí yẹ bá ń kajá ọ̀hárátún kamal anẹ́bí a máa wá tí yẹ bá ti ń kà báyìí anẹ́bí ọkàn dé sọ́dọ̀ yìí ni so bó ló ti wá ọwá gbàlú anẹ́bí pẹ̀lú àlàwọ̀ ní yẹ́pẹ̀ irú àrin nínú àwọn nǹkan tẹ́tù sọ́ntorí àsìkò ti lọ́gá igé ń sáré ka ọ̀rọ̀ ahmadu tijani lásán ó ní sa'atuhu sallallahu alaihi wasallam li kulli man akhadha anni dhikran an taghfira lahum jami'a dhunubihim wa ma taqaddama minha wa ma ta'akhkhara ó ní mo bi ànábì mo bi ànábì sallallahu alaihi wasallam wípé gbogbo ẹnikẹ́ni tó bá gba díkìrì látọ̀dọ̀ ní amadu tijani tó gba kí ànábì sallallahu alaihi wasallam kó fi orí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n sánẹ́bì ni wọ́n forí ẹ̀ṣẹ̀ jẹyàn kó forí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n wà máa taqaddama minha wa máa ta'akhkhara àti ẹ̀ṣẹ̀ tẹ́jì ṣẹ̀ sáájú àti ìtọ́ padà máa ṣẹ̀ lẹ́yìn irú mọ̀kọ́ wà nẹ́bì rẹ̀ o inna fatahnaka fathan mubina liyaghfira laka ma taqaddama min dhanbika o ni a mọ́ ìjá ní tọrọ fáwọn tọ́bàgbà ẹ̀dàkùn alẹ́ni tó bá gba zikiri lọ́dọ̀ amadu Tijani ní orí báyìí sẹ́ amadu Tijani tó bá gba zikiri lọ́dọ̀ rẹ̀ ńkọ́ sẹ́nkóhun ti kọjá gbóru mọ̀kọ́mù yìí ó dà rẹ̀ sẹ́gbọ́dọ̀ tọrọ àforíjì ẹ máa tọrọ àforíjì fún amadu Tijani amadu Tijani tó ti mú inú jahasul kamali náà ni a ah, inú eh, jawahirul ma'ani náà ni ó ní gbogbo tẹ́ǹsí ilé ayé àti mọ̀tẹ́ ní ọ̀dọ́ rẹ̀ lẹ́tí mú ọ̀gá ayére Ahmadu Tijani gbogbo ìrànlọ́wọ́ àtàwọn nẹ́bí Ọlọ́run gbogbo ìrànlọ́wọ́ sọ bẹ́ fún pé ẹwà Ahmadu Tijani ẹwọ oore o eléyìí ni gbogbo yín fi ń sorí nígbàtẹ́ wà nílé ayé o gbogbo tẹ́ẹ̀rí pátá ọ̀dọ́ rẹ̀ lẹ́tí mú ẹwù nǹkan náà nítorí àsìkò wọ́n ni wà an yadkhulul jannata bila hisabin wala iqabin ó ní ọdún tó fánẹ́bí pé anẹ́bí òun fẹ́ kán wà jẹ́nà bí láì sábin wà láì kọ́ láì ṣèṣirò láì jìyà wà án yakúnù wà án yakúnù kulluhum ma'i fi illiyin òun sì fẹ́ gbogbo pàwátá kán wà pẹ̀lú mi nínú illiyin fi illiyin nínú illiyun òun fẹ́ kán wà pẹ̀lú níbẹ̀ ààyè kan ni tó ga olóhun fẹ́ kọ́ wà pẹ̀lú òun bẹ̀ ẹ̀mọ̀ nǹkan tá mọ́bí jẹ́rin sọ invariably o ní pé òun gẹ́gẹ́ ti wà nínú èlè yúùn òun wá fẹ́ kí àwọn òun yìí kan wọn náà wà pẹ̀lú òun bẹ̀ ẹ dákun ẹnìkan wà máa ṣe Tìjàníyà kọkàn rẹ̀ mọ́bàlẹ̀ gbogbo orú àwọn nǹkan tán kà sí wọn létí ni tó fi jẹ́ sí pé wọ́n máa ń ya wèrí ẹ̀gán wọn kì í fẹ́ gbọ́ pé kìíní because ẹ worú nǹkan tó lóun bẹ lọ́n kánàbì ṣe ni ẹ máa wá wo ó ní fi jìwárì nàbí sallallahu alaihi wasallam kan wà lẹ́gbẹ̀ẹ́ nàbí sallallahu alaihi wasallam fàkọ́lá lè sọ́lọ́sọ́lọ́m dọ̀míntù láhùn haza kúlẹ̀hù anẹ́bì ní gbogbo tó wí pátá mo ti garanti wọn wọ́n rí àdúwà tí ń gbà lẹ́sẹ̀kẹsẹ̀ anẹ́bì ní gbogbo tó wí yẹ́yẹ́ dọ̀míntù láhùn haza kúlẹ̀hù ẹ́ eh, dọ̀mẹ́nẹ̀tàn látàn kọ́tẹ̀rù hátà tùjàwìrúni aw hátà tùjàwìrọ́ni áńtà wọ́hùn fi ìlìyìn ó ní ní ìfi ìfúnyẹ̀ ní garanti tó yẹ kò lè gé láíláí

Eh, fi awali zumratil ula pẹ̀lú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ àwọn ànábì Ọlọ́run tí ó kọ́ wà aljanna sẹ́pẹ́ àwọn zumratil ula àwọn ànábì Ọlọ́run bá olóhun fẹ́ bá wà aljanna tóhun ana wa kullu abin wa ummin èmi àti gbogbo àwọn bàbá àti gbogbo bàbá mi àti yá mi ẹ́ eh, waladuni gbogbo wọn yẹ́yẹ́ gbogbo àwọn ọ̀nà bàbá mi àti yá mi ẹ́ eh, min abawayya ila awali abin wa ummin li fi fil islam ní ìran nídìlé bàbá mi nídìlé yá mi gbogbo wọn yẹ́yá kájọ wà náà jẹ́nà bẹ̀ àti ẹni tó bá jẹ́ bàbá fún mi àti ìyá fún mi nínú Islam mẹ́jí àti abi ní abala bàbá mi wà mẹ́jí àti ummi àti lábala yá mi bákanáà wà jẹ́mí ma wálàdà àbáyí wà ummahati àti gbogbo àwọn ọmọ tí bàbá mi bí àtàwọn ìyá mi min àbàwẹ́yì látọ̀dọ̀ àwọn òbí méjèèjì ìlàjẹ́dì hadi ashar títí dé bí tó fi dé bàbá bàbá mi ẹlẹ́ẹ̀kọkànlá wàljẹ́dì hadiya ashar àti ìyá mi ẹlẹ́ẹ̀kọkànlá min jí àti abi wa min jí àti ummi lábàlá bàbá mi àti ìyá mi min kulli ma tanasala minhu min waqtihim ila an yamuta sayyiduna isa ibn maryam fi jami'i dhukuri wal inasi was sighar wal kibar wani àti gbogbo àrọ́mọdọ́mọ tán bá bí yẹnyẹ tí ó fi di àsìkò tánàbí yẹn sọ tí ó fi kú gbogbo wọn pátápátá ni àtọmọ kékeré àtàgbà wọn gbogbo ọmọ fẹ́kọ́ wà jẹ́nà pátápátá bá ń kó gbogbo sáàrì jẹ́nà yẹnyẹ fa àjábà sallallahu alaihi wasallam anábi dáhùn yakúlùhù al-sharif ó kitab damintuhu laka damanatan anka wa anhum abadan illa ila an anta wa jami'u man dhakarta fi jiwari fi a'la al-jin ó ní gbogbo àwọn tó wù yẹnyẹ mo ti fún wọ́n wà aljanna pátápátá ni

so ọ̀rọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ tí Ahmed Tijani tó sọ kò tí yíra ìsìn yìí so kọ́nà bá ní kí lákúdà kó sànà wà kó sọ wà kún bí àwọn bọ̀lálà àwọn burú àtàwọn nù ilé tó ẹ́sì pé ma zahara minha wa ma batan ilé tó hàn nú ẹni àti ilé tó pamọ́ abẹ́lọ́wọ́ bá ní wa yarzuqna ittiba'a kọ́nà bá ní kí lákú fi òdúdó kọlọ̀bà alékẹ́lá kó fi aburú hàwà ní aburú kó sì rọ̀wà lọ́rọ̀ kalẹ̀ jìnà sí wa Allah ya ja'ala hum multabisan alaina fanabil abẹ́lọ́wọ́ bá kọlọ̀ mẹ́jẹ kí òdodo àti aburú kọlọ̀ mẹ́jẹ kí ó dàrú mọ́ wa lójú kama ba jẹ́ niyanu eléyìí báyìí díẹ̀ nínú àwọn òjò òjò ńláńlá òjò aburú àwọn súfí tó ń rọ̀ ni nínú àwọn ilé ìbáyìí a kà fi fún wa ní ìpenisákíyèsí lórí àwọn khurafat lórí àwọn khuza'ibalat ilé tó wà lọ́dọ̀ àwọn sufi abẹ́lọ́wọ̀n bá ní kẹ́lá kọ́lọ̀bá kí ó fi sí sábàbí dáadáa fún ẹnìkọ̀kan wa láyé àtàlá kìyàmà subhanaka alhamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk الحمد الله سبحانه وتعالى الاستمرار فهو الله سبحانه ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí àṣẹ lérò kí tó gbọ́dọ̀ lẹ́gbẹ́ àkókò àkókò òwò àwọn láyé gbogbo láti yànnẹ́lẹ̀ nínú bí wọ́n ṣe ẹ̀rọ ọ̀rẹ́ta tó lè dá àwọn náà máa ń ràn ní àkókò ọ̀la lórílẹ̀ dáa tó ní fún ìgbà lórílẹ̀ ìgbà àwọn ọmọ bíi nínú àti Ìrúmọ̀ kan náà ní ìṣòro ìròyìn èèyàn tó fi mọ̀ nígbà àti ìsìnká tó rọ́ ká tó bẹ̀rẹ̀ ìbéèrè àwọn àárín ìlọ́gbọ̀n alùpùsọ́ lọ́dọ̀ àwọn ṣe tó máa ń tẹ̀lé ìnáwà ọ̀gá Alhamdulillah, والصلاة والسلام على أكمل الأكمال على نبينا محمد وعلى آله وصحبه ومن والاه. أحبكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته.

ní gbogbo gbogbo owó àtọ́tí àti tó gbogbo ẹ̀rọ kó wọ̀ lù débi pé mọ́tàlásí mọ́tàlásí ẹ̀dùnwọ́bẹ̀ ẹ̀rẹ̀fẹ́ kí òun wọ́n sì gbọ̀dá rí ọ̀tọ́yẹ ilé ìrọ́dẹ̀ ìgbòtẹ́lẹ̀ ẹ̀sùn nígbàtẹ̀ ẹ̀sùn tó dásùbá ìmọ̀mùdé ẹja kírun wọ́n gbàgbọ́ ọ̀sìn lẹ́gbẹ̀ẹ́ mọ́tàlásí wọ́n gbàgbọ́ tẹ́fẹ́ ẹ̀bùnàjàù ìgbàtítajú ẹ̀ẹ́ ìgbẹ́ ìtàná òbí ẹ̀kọ́ tẹ́lẹ̀ níbẹ̀ ó sì kírun tán ẹbá ní ọ̀sọ̀ ẹbá tẹ sọ yìí láyé ìgbà tí wọ́n mú ìmọ̀ mú olùrà àti olórí ìjẹ̀jọ pàṣípàlù lọ́pọ̀ ṣe ìgbà lórí tí ó sì kẹta bọ́ sẹ́yìn orí ní tẹ̀lé mẹ́rin pé nígbà tó padà wá ti máa ń gbìyànjú pé bóòlù láti fẹ́ máa lẹ́sẹ̀ lẹ́sẹ̀ pé gbogbo ẹ̀yìn haúsá ni wọ́n pèsè lòdà àti tó bàbá ọ̀sán lẹ́sẹ̀ tẹ̀lé káwá ti tẹ́ bá lẹ́lẹ̀ kan súnú ti wá ní èkìtì ló ti wá ní òjò ló ti wá ní ká máa á pèsè ẹ̀ tó àwọn lọ́ọ́ haúsá gbogbo wọn sẹ́sì wà nù òun lọ́pàá tó dàbí ẹ pé tó bá jẹ́ pé àti ìgbé mọ̀hádọ́rà kẹkalẹ̀ ìbọ́ọ̀bà wọn ni òun là bá ti ṣe nígbà náà tó bá ti bá máa rò pé àwọn yẹ kí àlàyé ó wáyé lórí ẹ̀ káàdì máa tara wa bàbá wa tẹ̀sán aláàrí wá gbìyànjú gan wọn á tọwọ́ bọ̀ wọn tọwọ́ bọ̀ ètò bá wọn kó wáyé ọkọ̀ wá ṣe ولا مدامات ربع الإسلام هذا القيمة الإسلامية في نيجيريا هناك بيت الكلام الصعيد يأخذ كتب مريد من سبات جزاه الله خير àti gbogbo àwọn tí àwọn ọ̀gbọ̀nmọ́ tí àjọṣẹ́sù náà rọrùn ní ìmọ̀ ní dáadáa ní ọ̀pọ̀lọ́ ní ọ̀pọ̀ lẹ́yìn náà ní ọkọ̀ alábọ̀pọ̀ ìsàlẹ̀ àti nàìjíríà fún àwọn ìdìbò lẹ́yìn jẹ́ àti àrùn sí àfúnyí lọ́dọ̀ ìgbà náà fún ìsàlẹ̀ àti nàìjíríà جزاكم الله خيرا ọwọ́ àgbọ̀n fún pé ọwọ́ ọgbà lẹ́sẹ̀ ọlápẹ̀lú ọlọ́run ọlọ́run ọlọ́run àbáwa àbú àbú hafsọ àbú hafsọ tí ó jọ wà àti ránṣẹ́ kọ̀tẹ̀ zak iná wọn tó sàbí bá fún ní kíra rẹ̀ iná ọlọ́run ọ̀sẹ̀ ilé ẹ̀sùn lórí جزاكم الله خيرا وأسأل الله عليكم ní àárọ̀ yìí ó yà lẹ́nu pé aago mẹ́jọ ń lọ lù mú bọ́dé yìí lára rẹ̀ nígbà nílé rí àbá kan àtẹ́lẹ̀ àwọn wọn ò nínú mọ́sálásí wọ̀ tó pé àwọn tí wọ́n ti lẹ́kọ̀ọ́ ìdí ìṣẹ́gi ní abẹ́ ìjíjọ́ láti bá wa láàbù mẹ́jọ ń lọ lù ṣẹ́rí pé ẹlẹ́yìn tó dájú pé wà láì ìtẹ́pàlù súnmọ̀ ní ìrọ̀rìn bàbá súnmọ̀ ní ìtẹ́pàlù ìrọ̀rìn ìlú láìpẹ́ nítorí ọ̀rọ̀ ọlọ́run abẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ o ti wá jòkó láti tó hé àbáyé jẹ́ sáànà lọ́kọ́kọ́ abdulrazak abdulrahman sheikh àwọn àwọn àkọ́dé bá a lè fún yí ní gáàrùn tí ṣe tí náà ìlú lè kà ní lágbára lágbára ní ẹgbẹ́ àwọn tẹ́ẹ̀kì jòkó ègbò wọ́n lè kà ní lágbára ẹ̀yẹ́ tí ó sẹ̀lẹ̀ mẹ́rin gẹ́ ẹjá pẹ́kẹ́lẹ́gbà ẹjá mú wọ́n lé lé ìgbẹ́ ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ ọba àpẹẹrẹ àdá ẹ̀dá mi lọ kẹ́rẹ̀ ọlọ́sọ̀ ọ̀sẹ̀ lórí ìyáwó kan àwọn ni wọ́n sì kẹta ọlọ́pù ọlọ́pù wọ́n máa gbọ́mà àtọ̀wọ́n bẹ̀ wọn ìyáwó alábìdú ìmọ̀ àti àbájọ̀lẹ̀ kò ṣe mọ́wà nígbìn Ah, náà ni alábì dùn. Lẹ́yìn náà, ó mọ̀ tó láti ṣe àlàmọ̀ ní wọn. Ṣákìrùlá àti Ṣíkìrùlá àti Ṣákìrùlá. Ṣákìrùlá Abdulkadir. Lọ́wọ́ lọ sí àgbé òkú. Àbá àwọn lẹ́yìn náà, àjẹ́ wa, àmdára Sàkàríyà, àwọn náà ń ṣe àlọ́ ọ̀tọ̀ ààrẹ. ó kọ wọ́n tó pé nìkan ní o abẹ́kẹ̀kẹ́ yẹ ṣe àlọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ àbá kàbí àbúrúmà owó lẹ́yìn tó gbà sílẹ̀ ìjẹ̀kọ́ wọ yẹn. kò sí ètò òtí gbà ń bẹ. kò sí ètò òtí gbà ń bẹ wọ́n lọ́wọ́ lọ́wọ́ pátápátá ìjábá yín wò ní ẹgbà ẹ̀ka fún yín ní tíra àtàwà ilẹ̀ náà wà láàkù buwá sí ẹ̀ka fún báyìí ẹ̀ka méjèèjì dáadáa o ẹ̀ka dáadáa o àwọn kan náà ni o ṣeré ìgbógbogbo àìlè yìí omi lẹ́yìn náà ìsmáyé yóò sùn láti bá sí kílẹ̀ ọmọ ya alá abdulgiri abdulawọ ẹ̀ka ee adéfájú àná ìbọ̀lẹ̀ ní kàkíyà wá àjọ àjọ Ẹgbà alé àtàkì ìròyìn ẹ̀lẹ̀ sí àhámẹ́ ìjọ́. Báyìí báyìí. Iya, ah, apa? ilẹ̀ nípa àgbàkù Abdulhamid Musa Abdulwasi Hassan Ibrahim Afa Abdulwasi kọ́ Abdulhamid Musa Hassan Ibrahim Ẹgbẹ́ Abdulhamid Musa عبد الواحد يعني. عبد الحميد عبد الحميد الكبير عبد القادر صالح آه، أم عبد الله الله خالد آدم خالد آدم شباب أبواب أبواب القدوس أبو أبو القدوس أبواب يا سألني وش الأخير مؤيدين بنيامين àtọ́gbà àkókò tètè dé àmọ́wọn tí wọ́n dé tóbi di tó tẹ́ kásìkọ́ọ̀bù ọkọ̀ àwọn ni ilé ìgbà yìí ọlọ́ọ̀sẹ̀ fẹ́ sọ̀rọ̀ lábára alhamdulillah ọ̀pẹ́ni fún ọlọ́run lọ́wọ́lẹ́ pé tẹ̀mú wa àti ìfún yí ní àtọ́jọ́ fún ní ìdára tẹ́lá yìí lọ tẹ́lá ní pín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bá wọn yìí أبي من المؤسسة إلى إليكم. أنا أقول أفعل الزبالون يتهدون يبقى أفعل طيب نفسي يوم ìbéèrè láti ẹ̀láǹdàgbé àwọn obìnrin ẹ̀láàkùn tó yá àbúwà ìjọba fún orí ẹ̀bà kò fún ọmọ fún ọmọ àwọn obìnrin mẹ́tẹ̀ ìtàtà tàwí ajíyàwà amdára zakariya ajíyàwà ọmọ ọmọ ọ̀pìlá àjọwà fún àbúrazak iṣẹ́ àdàwọn alẹ́ ni wọ́n ẹgbẹ́ alẹ́ yìí lọ́jọ́ àwọn ọmọdé àṣàkàríyá àti ọmọbìláì àwọn méjì aláìsí ọkọ̀ nígbà ẹjọ́ sì kẹrin ara rẹ̀ wọ́n pẹ̀lú ọkọ̀ ìjọba náà nísìnyí ìjọba ní pẹ̀lú ọgbọ̀n náà amẹ́ríkà dìde ní 20 to 1 torí gẹ́gẹ́ ẹ̀yà ìṣàlọ̀ àtàrà 1 ní ọkọ̀ àti 2 to 1 ọkọ̀ àti àwọn tó ti bẹ̀rẹ̀ láì

lórí Two. Three. Four. Five, up. Six, and that's the problem. Alhamdulillah, salatu salamu ala rasulullah báyìí. Kwẹ́ṣẹ̀ tó wà mí báyìí, ó pàtàkì gan. So, wọ́n ni, wọ́n ni, ṣe Ahmadu Tijani gẹ̀gẹ̀ ah, ló sọ̀rọ̀ yìí tó wà nínú Jawahirul Ma'ani so wọ́n sóhun gẹ́gẹ́ ló yìí ni àbí wọ́n sọ sí lẹ́nu so wọ́n ní sóhun gẹ́gẹ́ ló sọ̀rọ̀ yìí ni àbí wọ́n sọ sí lẹ́nu àṣẹ́rí ọ̀rọ̀ tó wà nínú Jawahirul Ma'ani Ahmadu Tijani gẹ́gẹ́ òun ni wọ́n fún wa ní ìrùkú sọ nítorí pé ah, Jawahirul Ma'ani Ahmadu Tijani gẹ́gẹ́ kọ́ ṣùgbọ́n ìkanlú àwọn ọmọ kéwú rẹ̀ tó súnmọ́ jùlọ òun ló kọ́ pẹ̀lú riwaya látọ̀dọ̀ Ahmadu Tijani so gbogbo tó ń kọ́ ń bí báyìí nǹkan tó ń sọ ni pé òun Ahmadu Tijani sọ fóhun wípé òun gbà lẹ́nu Ahmadu Tijani wípé kò tí ìbá nìbí so a Jawahirul Ma'ani dẹ̀ ní tíra kan ni tó gbajúmọ̀ gangan tó gbajúmọ̀ gan lọ́dọ̀ àwọn onísúfí àwọn onítìjáníyà tí wọ́n so

so nítorí ká tó bọ́ sí ìbéèrè lẹ́ẹ̀kejì mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní Ahmad Tijani sọ̀rọ̀ nípa wahdatul wujud so ibà ní sí yìí ẹjẹ́ kẹrọ akabi tó sọ bẹ́ẹ̀ nínú Jawahirul Ma'ani ẹ kájọ kálọ̀ mujallad àkọ́kọ́ page 174 nínú Jawahirul Ma'ani ó ní fakullu abidin aw sajidin li ghayri Allahi bi zahir fama àti gbogbo olùforíbalẹ̀ gbogbo olùṣe ìsùjúdù fún nǹkan mí yàtọ̀ fún Ọlọ́run bá fi zọ́hìr nínú tó hàn sí wa táàrí báyìí pé ń forí kan rẹ̀ fún nǹkan mí ń jọ́sẹ̀ fún nǹkan mí wọ́n ni fama abada wàlá sájada illa lillahi ta'ala wọ́n ni nínú ilmù al-haqiqa Ọlọ́run gẹ́gẹ́ ní forí kan rẹ̀ fún gbogbo ẹntẹ́ bá rí tí bá ń forí kalẹ̀ fún Ṣàngó tí ń forí kalẹ̀ fún Ògún tí ń forí kalẹ̀ fún Ànábì Ìsá tí ń pè Ànábì Ìsá tí ń jọ́sẹ̀ fún Ànábì Ìsá àbí gbogbo tó bá wù kí ẹ máa jọ́sẹ̀ fún láyé fi zọ́hìr tẹ́rí ní zọ́hìr ní zọ́hìr báyìí pé in forí kalẹ̀ fún kan ọlọ́run gẹ̀gẹ̀ ní forí kalẹ̀ fún ẹwà máa wọ́n ó ní kí ló dé ó ní li annahu wal mutajalli fi tilkal albas wa tilkal ma'budat tí pọ́lọ́wọ́n bá gẹ́gẹ́ so tẹ bá rí tán foríbalẹ̀ fókúta ọlọ́run ní foríbalẹ̀ fún tẹ́ bá rí tán forí balẹ̀ fún èèyàn Ọlọ́run ni wọ́n forí balẹ̀ fún yẹn so eléyìí báyìí nínú àwọn ọ̀rọ̀ tí ó wà nínú Jawahirul Ma'ani ni so kọ́lọ̀ balẹ̀ kí lákùsà ní wa so eléyìí jẹ́ ìbéèrè tí wọ́n béèrè àti àfikún àlàyé tí èmi náà rí pé ó yẹ kí n fikún Allahu a'lam wọ́n ní ṣé ó dáa kó jẹ́ wípé àwọn tí a ń rí gẹ́gẹ́ bí àpèjúwe rere nínú súnnà jẹ́ èébú fún wa nípa ọ̀rọ̀ ìkúnlẹ̀ ìbéèrè tán béèrè yìí wọ́n ní só dá bẹ́ẹ̀ kò dá kò dá kò yí báyìí nísìnyí wọ́n ní só dá kọjẹ́ pàwọn tàà ń rí gẹ́gẹ́ bí àpèjúwe rere nínú súnnà jẹ́ ìbú fún wa nípa ọ̀rọ̀ ìkúnlẹ̀ ṣùgbọ́n nǹkan tí wọ́n gbà lérò ní pé àwọn ń rí gẹ́gẹ́ bí àpèjúwe dáadáa nínú ni ń kúnlẹ̀ ṣe bá náà ni so kò dá so ibà ní sí yìí so ní ṣókí èdè nìyẹn so àmọ́ta bá rí èyàn tí ó rí báyìí tó yẹ pé kìíní so in tó dájú ní pé káṣe nà síhà fúnrú àgbàfà bẹ́ẹ̀ so ibà ní sí tàbá wá rí wípé ìmọ̀ wa ò tó láti ṣe nà síhà fún irú èyàn bẹ́ẹ̀ káwo ẹn tó tún jẹ́ bí àgbàfà bírú ti wọn náà so táà rí pé ọlọ́run ní kí irú nǹkan báyẹn kí àwọn tún dúó ń bẹ̀ so ká ní ẹ̀sì bá wa pé àfáà wa lágbájá sí àkíyèsí lórí nǹkan báyìí torí pé a rí pé wọ́n ń ṣe nǹkan báyìí àbágbọ́ pé wọ́n ṣe nǹkan báyìí so kọ́nà bàlẹ̀ jẹ́ kó mú gbogbo wa dúó tí bá ń ṣe so kò dá in tí ò bá ṣe dá kò lúkọ méjì kò dá náà ni Allahu alam Ìgbà sọ fún ẹgbẹ́ ìgbà ìgbà tayọ ẹ̀yà kan kí ni ẹ̀wọ̀n wọn lórí aṣọ tẹ̀. Naam. So wọ́n bèèrè nípa aṣọ tí àwọn Súfí máa ń tẹ̀síwájú tó bá ṣe sáwí, àwọn tó máa ń tẹ̀sọ̀ àwọn Tìjàníyà ni. Àwọn náà sì ni ìjọ Súfí tó fọ́ká jù ní Áfríkà. So, ó wá ní kí ni túnmọ̀ aṣọ tó máa ń tẹ̀síwájú yẹn? lẹ́yìn tí wọ́n ti gbà sí wá sí gbà pé ìtẹ́ aṣọ yẹn lẹ́kọ́ kò sí ìlànà súnnà abẹ́sí àdíkìrí kò ní nǹkan kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú wà ń tásọ wọn kalẹ̀ kò dẹ̀ sí nǹkan tó ní ṣe pẹ̀lú pé à ń pé bíríkótó tàbá ṣe àdíkìrí so ó wá ní aṣọ tó mẹ́ntẹ́ kalẹ̀ kí ni túmọ̀ rẹ̀ oríṣiríṣi àwọn èròǹgbà àbóríṣiríṣi àwọn ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ lórí ẹ̀ lẹ́tì mọ̀ pé ẹ̀mọ̀ èèyàn tó bá fẹ́ jogún kógún ìtẹ̀kítẹ̀ nírú wọn máa ń pa ní tí arínú wọn tẹ́ ní àpẹẹrẹ mímọ́ ọkàn ni pé àpẹẹrẹ pé àwọn tẹ́sọ fún ẹyẹ kalẹ̀ láti sàpẹẹrẹ pọ́kà wọn mọ́ àti pé ńgbà táwọn bá ń rí yóò máa jẹ́ ramzu yóò máa jẹ́ àmì fún ìfọkànmọ́ arínú àwọn tó sọ bẹ́ẹ̀ arínú wọn tán gbà yí pé aṣọ funfun yẹn kọ́ táwọn bá wà ní záwí àtàrí záwí àwọn ìwọ̀n yóò wá sí orí ìjòkó yẹn àwọn wá fi aṣọ yìí gbàlejò wọn kò yẹ báyìí nìsìnyí so ẹ̀rí pé Ahmad Tijani náà dẹ̀ sọ wípé anábi sallallahu alaihi wasallam máa ń ṣe gíní ààrẹ mọ́ ń bá wọn ní ìgbà tó ń bá ń ṣe díkìrì ẹgẹ́ bí gata kàfẹ́ ní Jawahirul Ma'ani sọ fún wípé gbogbo ọjọ́ Khamis àtọjọ́ Jumu'ah òun ò ní fi rẹ̀ Ahmadu Tijani lẹ̀ láíláí láti gba ṣúrùsì báyìí tí ó fi àsìkò tó wọ́n wọ́n àsìkò gùrù wọ́n mọ̀ wà pẹ̀lú wọn Ahmadu Tijani ṣe bá ní so ìrí ìdáyìí lọ́fà ló fi jẹ́ sí pé wọ́n mọ́ ń tẹ́rù àwọn aṣọ ẹ̀ kalẹ̀ láti fi gbàlejò annabi sallallahu alaihi wasallam ó ti bá ní sísò ìrúngbà wọn ni ẹ lórí ẹ̀ kò Musa. Ah Musa. Kamil. Naam, ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Wọ́n ní tí a bá rí oníṣúfí mọ́sálásí kan tó jẹ́ pé òní ìmọ̀ àsìkòrò wá báyìí ní mọ́sálásí yẹn sáà lè kí òun bẹ́. Naam, ó ní ṣe pẹ̀lú ìdájọ́ onísúfí yẹn tó bá jẹ́ sí pé ẹni tó jẹ́ pé mutasawwifun tó bá jẹ́ pé onísúfí kí súfí rẹ̀ tó gbé jáde kó ní Islam pẹ̀lú àkídà àtọ́jẹ́ àkídà kèfèrí nínú àkídà súfí tó bá jẹ́ kó bá ní tí a dẹ̀rí pé májẹ̀mú ó pé sí lára àwọn mawani tekfir ó kú lára rẹ̀ àwọn tí ó máa ń mú yẹn kò yí bá sí fún bí àpẹẹrẹ kámà ìpé ẹni tí ma ń forí balẹ̀ fún sàárè ní àbí ẹni tí ó gbà pé Ọlọ́run ni gbogbo nǹkan ni àbí ẹni tó gbà pé Ọlọ́run wà lára gbogbo nǹkan ni àbí àwọn àdìsọ́kàn báyìí kò yíbá ní sí yìí àbẹ́ni tí ma ń pe àwọn òkú tí ni so tó bá jẹ́ pé a sì rí pé mẹ́jẹ̀mú fatih tí ó ládì sọ́kà kó ju alkùránì lọ tí ó sì pẹ̀pẹ̀ sí tí ó sì ládì sọ́kà pé sọ́látù fà ó kẹ́ ń ṣe pẹ̀lú pé òun fi ń sà sàlátù fà nẹ́bì lè bídíà ní o àsọpó dá aburú ní o àsọpó dá ṣùgbọ́n kò yọ jáde kó ní Islam tí ó bá ti ládì sọ́kà tí Ahmed Tijani ní kó ní sí ẹ̀pẹ́ àìmẹye bẹ́ẹ̀ kódà bàbá bàbá ń bẹ tún ẹ̀ tí ẹ̀gbọ́ gbogbo ilé ìtànsọ yìí gan pé ẹn tó bá sọ̀látù fà ti nírú ọlábàá tó ju ìrún lọ pé báyìí sọ́bá ikú àwọn èèyàn ni a lè kírun lẹ́yìn wọn kò yí báyìí sí àmọ́ ta bá rí ẹlòmí tó dúró dédé kalọ̀ lẹ́yìn rẹ̀ tàà bá wá rẹ́lòmí tó dédé jùlọ tí a fi wá ní kírù jẹ́mà tàà ní kírù jùmà ákìrù lẹ́yìn ilé tí mo sọ yìí oníṣẹ́kù bùn bá ti sọ ilé tí mo sọ yìí oníṣẹ́kù Fawzān sọ ilé làwọn àyí ma súnnà ma ń sọ ilé ìdálù súnnà fi yàtọ̀ sí àwọn Khawārij nìyẹn tàbí àtàtàwọn Takfīriyyūn nìyẹn a ní títorí pé a ń sọ pé Sufi ọ̀dá Sufi ọ̀dá a ń sọ pé nǹkan ẹni tó yẹ pé ó kàfàrọ̀ pẹ̀lú súfí rẹ̀ àtẹ́ntí èsì kèfèrí pẹ̀lú súfí àwọn àbá súnà mọ́ sí yàtọ̀ dáadáa Allahu a'lam àwọn ọmọ ìlú ní ẹ̀rí fún àdúgbò ìsáwọn ọmọ ìṣẹ́ وأطع ربك مع الذين يدعون ربهم بالجلال والإحسان ìpínlẹ̀ àìsàn láti náà àwọn ìpínlẹ̀ nínú wọ́n tó wọ́n ní ẹgbẹ́ àtúnṣe àṣẹ̀rí fún pé ìgbà tó dáadé tí a ní ìgbà òṣèrọ́pọ̀ ẹ̀yí tó wọ́n ní so alákọ̀ọ́kọ́ ayà tí wọ́n kàyẹ wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum eh, eh, bil ghadati wal 'ashi yuriduna wajhah wala ta'du 'aynaka 'anhum turidu zinata al-hayati ad-dunya ayà ila akhiri al-ayà ó wà nínú suratul kaf so ó wà nínú àwọn ayà tí àwọn onísúfí máa ń lò ní dalilu fún azikirul jama'i kama sa zikiri lápapọ̀ ṣùgbọ́n ayà yìí kò ń ṣe azikiri lápapọ̀ ni ó ń sàlàyé kò yí báyìí nìsí yìí àwọn tí ọlọ́wọ́ bá àríkẹ́lá ń bá wí báyìí àwọn tí wọ́n jẹ́ aláìní tálíkà tó jẹ́ du'afa nínú àwọn sọ̀hábà ni gẹ́gẹ́ bí àwọn Salman al-Farisi gẹ́gẹ́ bí Suhaibu Rumi gẹ́gẹ́ bí Ibn Mas'ud àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tí ẹ bá lọ ka tafsir Ibn Kathir àbí tafsir àfáwà alimamu Tabari kódà kí ẹ̀lá ka tafsir alimamu Qurtubi àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tafasiru àwọn àyíma yìí a rí o aya ẹni sábàbù nùzúl ó ní nǹkan tó fà tó fi sọ̀kalẹ̀ so ibá ní sinyi ó ní wípé àwọn kòfàrò Quraysh òun wọ́n wà nábi sallallahu alaihi wasallam so wọ́n wá fẹ́ anábi jẹ́ wà pẹ̀lú àwọn táwùí so nítorí pé tó bá ti kí subhi tán ní masalasi anábi sallallahu alaihi wasallam àwọn wọ̀nyí wọn ní jáde kónú masalasi tó ma ṣe zikiri tí òun fi yọ so àwọn anábi wá wà pẹ̀lú wọn àwọn ògbóǹtarìgì èfèrí wá dé wọ́n fẹ́ bèèrè bèèrè lọ́wọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì sì máa ń ṣe ojú kòkòrò àti fàwọn èèyàn mọ́nà so ẹ́bà ní tèyí so ànẹ́bì wá fẹ́ fi àtọ́fẹ́ wá gúrí kò lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ àwọn tọ̀hún láti gbọ́lá fún àwọn eléyìí báyìí nítorí àti gbogbo àwọn lè mọ̀nà so ẹ́bà ní tèyí àwọn ẹ̀dẹ̀ ní àwọn onígrímọ́nkáì ní àwọn àwọn tí wọ́n fẹ́ ṣe lọ́ọ̀bá ni aṣọ́fẹ́ lọ́lọ́gbí mo ti gbàgbé fẹ́sọ̀ yẹn ìdí mo fẹ́ ṣàlàyé ni pé àwọn èèyàn wá bà nẹ́bì àwọn tí mo wí wọ́n sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé tó bá fẹ́ ká máa gbọ́rọ̀ rẹ̀ tó bá fẹ́ ká jòkó pẹ̀lú ẹ àṣetán àti gba Islam àṣetán àmá àwọn rádaràdá àwọn tálíkà tí ò ní nǹkankan àwọn eléyìí lé wọn kúrò tọ́rọ àlè máa jòkó pẹ̀lú àwọn eléyìí báyìí sábàbù nùzí ara ènìyàn lé wọn kúrò ìgbà yẹn làwọ́ wa tó àwọn èèyàn gidi wá jókó pẹ̀lú ẹgbà yẹn àwọn máa gbọ́rọ̀ ẹ̀ so ibà ní sí so Ànábì wá fẹ́ ní kan máa lọ ná nítorí ìdáyà àwọn eléyìí kẹrẹ pàtàkì lé wọn kú Ọlọ́run so ibà ní sí pé kánábì kìí kálẹ̀ mọ́ goríkò lọ́dọ̀ wọn nítorí àwọn tún wà níkan sí so kìí ṣe pé àyà yẹn sọ wípé ká máa ṣe zikiri jama wípé máa lọ mọ́sálásí lọ mọ́ báwọn ẹjọ́ máa ṣe zikiri àpapọ̀ so báwọn bídá ṣe máa ń tún àyà tukutu ni so ẹlẹ́ẹ̀kejì so wọ́n ní pé imam ibn Taymiyyah rahimahullahu ta'ala nínú iqtida'u sirat al-mustaqim mukhalafatu ashab tó máa sọ pé ó bẹ́ẹ̀ nínú majmu' fatawa Ibn Taymiyyah Allahu ta'ala kò yí àwọn ní Súfí so Ibn Taymiyyah ní odidi a ó ní odidi àwọn ojú ewé kan tó pọ̀ nínú a nínú Majmu' Fatawa tó fi sàlàyé nípa tán pè ní Súfí látòkè délẹ̀ kò yí báyìí sí kò dẹ̀ sọ nǹkan tí ó dá lára wọn rárá kò yí báyìí sí ṣùgbọ́n gbà mí ìbẹ̀ tó yẹ sí pé mo ní àwọn kan bẹ ni wọ́n tí Ibn Taymiyyah sọ̀rọ̀ nípa wọn tí wọ́n kìí so ní súfí kò rí báyìí nísìnyí so irú àwọn èèyàn wọ́n sọ pé Ibn Taymiyyah yìí ní súfí bákan náà nígbà míì ní tí èèyàn bá rí irú eh, irú al-Harith ibn Asad al-Nuhasibi ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan ní ó láwọn ìjàbíyà ti ẹ̀ ẹgbẹ́ bó ṣe láwọn sẹ̀lbíyà ti tọ́pọ̀ ó láwọn ibi tí ó dá sí ó sì láwọn ibi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó dá sí so ibá ní sí so táwọn so tẹ́yẹ bá ń sọ̀tẹ̀ gbogbo tí wọ́n bá fi gbèsè ayé yẹn sí ní dáadáa àtàìdá lẹ́sọ̀ so tẹ́ bá wọ́n sọ rú àwọn nǹkan báyẹn wọ́n ni wọ́n yíya wọn ní súfì ni kò yí bá ní so Ibn Taymiyyah rahimahullahu ta'ala kò yí ní súfì rárá kò yí bá ní sàwọn afáàdẹ̀ ti sàlàyé lórí eléyìí báyìí tá bá lọ ka tírà yìí eléyìí báyìí kasfu zaydi wàhálì hamilatihi tí Sheikh Rabi' ibn Hadi al-Madkhali tí wọ́n ṣe àrí àlàyé nǹkan tí mo sọ yáà rí mẹ́ ìgbà tí ẹnìkan alqari tó na múrù nǹkan báyẹ̀ wá gẹ́bí ṣubha Sheikh yí sàlàyé wọ́n dẹ̀ sàlàyé bẹ̀ wallahu alam àwọn tí ó so ìbéèrè tí ó dá ní ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní sí ẹ lè kéwú lọ́dọ̀ ní súfí àbí kí ẹ gba ìmọ̀ lọ́dọ̀ ní súfí eléyìí tí ó síyè méjì ń bẹ ni pé kí ẹ̀mọ́ kí lọ́dún ní súfí kó dẹ̀mọ́ gbáàmà lọ́dún ní súfí nítorí pé àfáwà ibn mubarak rahimahullahu ta'ala ibn mubarak wọ́n sọ wípé inna hadha al-ilma dinun falyanzur ahadukum amman ya'khudhu dinahu ó ní sẹ́rí ìmọ̀ tá fẹ́ kọ́ ẹ̀sìn ni a fẹ́ kọ́ mọ̀ nípa ẹ̀sìn ẹ̀sìn ni kẹ́ni kọ̀ọ̀kan yín wòye dáadáa tààlà fẹ́ gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ ẹni tó fẹ́ gbẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ẹni tí ìbá so in tó bá ni wọ́n náà gbà yí pé lọ́rọ̀ gbà yí pé so ó dá kí wa láti bí ìpìlẹ̀ tó mọ́ láti bí ìpìlẹ̀ lálàáfíà alhamdulillah ilé kéwú súnnà ti wá pọ̀ rẹpẹtẹ káàkiri báyìí tó yẹ sí pé ń kálukú wá ti lè múmọ̀ súnnà nígbàkan láàrin kéwú súnnà tó yẹ sí pé so kó tó dípọ́lọ̀ ọba àdíkẹ́lá ní kan jáde lọ sí ilẹ̀ lárúbáwá kan tó lọ tẹ̀síwájú sí ọ̀pọ̀lọpọ̀ wọn so ibi tán ti múmọ̀ àtàwátá tó kéré sí wọ̀nyí náà ibi táwà náà ìpìlẹ̀ wa náà ọ̀dọ̀ ní súfì ni ó sábà jẹ́ ah ti sànú islamu gan náà ti sànú súnnà gẹ́dẹ́ bí wípé àwọn madarísù àwọn onísúnnà ti pọ̀ dáadáa tó yẹ́ pé àti ẹ̀ bùkátà kíyàn lọ lé o ní fídíò àmọ́nísìn so a sọ fún ẹni báyìí kọ́ mọ́kí lọ́dọ̀ wọn kọ́nà mú na Thank obìnrin ọ̀kan náà àríkọ́sìnà so wọ́n yà pẹ́ dé díẹ̀ so wọ́n ní kí ní jẹ́ kótù lọ́dọ̀ àwọn oní súfí àyín tán pè bẹ́ẹ̀ o ní ẹni tó jẹ́ sí pé ọlọ́run bà lékẹ́lá kó wà ayé lé lọ́wọ́ kó má darí ayé kò yíba ní ṣe wọ́n ń pè bẹ́ẹ̀ ó kọ burúkú ni yẹpò burúkú gbáà ni kò sí nǹkan tí ń jẹ́ báyẹn kò yíba ní ṣe ó takò tàwàṣídù tí ó dá so yẹpò burúkú ni àwọn wá ní pé wọ́n láwọn ní súfì sọ pé lásìkò ànẹ́bì ni súfì ti bẹ̀rẹ̀ so àwọn nítorí pé àwọn ahlù súfà wọ́n ni àwọn súfì nù lásìkò ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn ahlù súfà wọn kìí ṣe súfí rárá àwọn tálíkà tí wọ́n rọwọ́ horí lásìkò annabi ní àwọn sọ̀hábà náà pè ní alùsúfà kò yí bá ní sí yìí wọn kìí ṣe súfí rárá rárá kódà wọn ní bàtà pẹ̀lú súfí ẹ wá pé ni wọ́n tọ̀ríkọ̀ wo ni wọ́n ń ṣe kò yí bá ní sí ibi tí àwọn súfí ó ti yàdá síra wọn nù èyàn lè dájá lára àwọn súfí gan ẹkàrí kọ̀dìríyà kan ẹkọ̀dìríyù kan tìjà níyù ẹni àgbà àti gbà ṣàṣìlíyù kan jàfàrí

so kódà ìṣtíkọ́kù súfí kò jáde láti di ọ̀dàwádù súfà àfẹni tí ò bá mọ́ bá ṣe ń yọ nǹkan nínú mọ́ sọ́rfù lẹ́yàkù kò ibà ní sì so wallahu a'lam kò ní ṣe pẹ̀lú ẹ̀ Ini hasil olùgbọ̀wà fún pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ àwọn òṣìṣẹ́ ìbáṣepọ̀ tó gbọ́dọ̀ wà láàrin àwa àti àwọn onísúfí ọ̀rọ̀ tí wọ́n ń bèèrè yìí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ yíyẹ̀ lódì nínú Islam so ibá ní sí torí tàbá ń sọ̀rọ̀ nípa bí báyẹ̀ lò nínú wa nwa. òun náà ni àlákọ̀ pé afẹ́pù wọn sẹ́sìn afẹ́pù wọn sí islam olè tí ó mọ́ kẹgá kásì dáàwà fún wọn kápẹ̀ wọn sójú ọ̀nà Ọlọ́run bá kò ibá ní sí àti bákan náà ká bá wọn ṣe lórí ọ̀rọ̀ ayé lórí ọ̀rọ̀ ayé afẹ́jọ ta afẹ́jọ ra afẹ́jọ ṣiṣẹ́ papọ̀ níléeṣẹ́ kan náà àbí so àlákọ̀ tí ó mọ̀ wà láàrin wa nìyẹn a ní bá wọn ṣe ẹ̀sìn wọn so a dẹ̀ ma pè wọ́n sójú ọ̀nà Islam a ma pè wọ́n sójú ọ̀nà sunna kò ní so tó wá jẹ́ sí pé a bá rí nù wọn ẹni tó jẹ́ pé ó lódì ta ma pé yíyàn lódì ni ó fún láti kúrò níbi aburú tí ń láti fi nǹkan tí yẹlẹ̀ o ni ó dẹ̀ sọ ẹ̀mí tiwa náà kúrò níbi kákó sínú àjàgà wàhálà rẹ̀ káyàn lódì ṣùgbọ́n tàbá fún a ṣe ta'lif a faru wọn mara ni bó jẹ́jì lọ́wà nínú súnnà àwọn tàbá ń palè sí láǹfààní tàrí wọn sí tàrí wọn pèsè jọ́nà a ṣe ta'lif wọn àwọn tàbá mọ̀ pé ta'lif kò ní sí wọ́n láǹfààní hajjúrù ní sí wọ́n láǹfààní a hajjárọ wọn so bí yàn sí ń bá onísúfí lónìí wallahu a'lam so bá ní sẹ́yìn bákan kí a má fi fóní súfí fi fóní torí pé yóò rẹ ọmọ yẹn yóò rí ọmọ tí yàn fi fún yẹn lórí súfí tí ó bá ti wà rí ọmọ yẹn ní kápá àwọn ọmọ tó fẹ́ bí orílànà burúkú yẹn sí yóò rí wọlé lórí wallahu alam Thank you.